orúkọ Jésù ni a ti gbàdúrà People of God, I want you to begin to wave your hand unto God. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, mo fẹ́ kí ẹ bẹ̀rẹ̀ sí ní juwọ́ yín sí Ọlọ́run. I want you to appreciate God for what he has done in your life. Mo fẹ́ kí ẹ mọ rírì rẹ̀ fún ohun tí ó ti ṣe nínú ayé yín. And all the deliverance hour that we have been doing. Ní gbogbo wákàtí ìtúsílẹ̀ yìí tí a ti ń ṣe. I want you to appreciate him. Mo fẹ́ kí ẹ mọ rírì rẹ̀. I want you to acknowledge him. Mo fẹ́ kí ẹ mọ rírì rẹ̀. Wave your hand unto him and appreciate him. Ẹ ju ọwọ́ yín sí kí Say Lord I thank you. Ẹ sọ wípé Olúwa ẹ ṣé. Lord I appreciate you. Olú olúwa mo mọ rírì yín. for the deliverance that you have been doing in my life since the beginning of this year. fún ìtúsílẹ̀ tí ẹ ti ń ṣe nínú ayé mi láti ìbẹ̀rẹ̀ ọdún yìí. lord i thank you i lift you higher. olúwa mo dúpẹ́ lọ́wọ́ yín mo gbé yín ga. people of God open your mouth and pray. ẹ̀yin ènìyàn ọlọ́run ẹ la inú yín kẹ́ gbàdúrà. open your mouth and pray. appreciate God appreciate God appreciate God. ẹ mọ rírì rẹ̀. glory and honour belong unto his name. ògo àti ọlá yẹ fún orúkọ yín. for all what he has been doing in my life from the beginning of this year. fún gbogbo tí ẹ ti ń ṣe nínú ayé mi láti bẹ̀rẹ̀ ọdún yìí wá. for the deliverance you have wrought in my life. fún ìtúsílẹ̀ tí ẹ ti ṣe nínú ayé mi. the one you have done in my family. yìí tí ẹ ti ṣe nínú ìdílé mi. the one you have done in the children. yìí tí ẹ ti ṣe nínú ayé àwọn ọmọdé. the one you have done in our in, my wife. yìí tí ẹ ti ṣe nínú ayé àwọn aya. what you have done in this church as a whole. fún ìtí ẹ ti ṣe nínú ayé ìjọ yìí. we acknowledge your presence. ẹ̀mí mi máa mọ rírì wà láàyè yín. father we thank you. bàbá sọ wípé ẹ ṣe. receive adoration in the name of Jesus. ẹ gba gbogbo ògo lórúkọ Jésù. in Jesus mighty name. we have prayed. Brother, I want you to acknowledge God once again. There are many people who are dead. You are alive. Ìwọ wà láàyè. Some people that know how to pray better than you have gone to the grave now. Àwọn tí wọ́n mọ àdúrà àgbàjì yìí lọ, wọ́n ti wà nínú ibojì báyìí. Even some are dying presently as you are in the presence of God right now. Kódà àwọn mìíràn ti kú lọ́wọ́ tí ẹ wà nínú iwájú Olúwa lọ́wọ́ báyìí. Some people are dying presently. Àwọn mìíràn ń kú. Lọ́wọ́lọ́wọ́ báyìí. Lọ́wọ́lọ́wọ́ báyìí. But you, you are in the presence of God. Ṣùgbọ́n ẹ̀yin wà níwájú Ọlọ́run. You are able to be in his presence ẹ lè wà níwájú rẹ̀. I want you to acknowledge him. mo fẹ́ kí ẹ mọ rírì rẹ̀. and say Lord I thank you. kí ẹ sọ wípé Baba. ẹ ṣé. Lord I worship you. olúwa mo ń sìn open your mouth and pray. ẹ la inú yín kí ẹ gbàdúrà. open your mouth and pray. ẹ la inú yín kí ẹ gbàdúrà. open your mouth and pray. ẹ ya inú yín kí ẹ gbàdúrà. Lord I thank you. olúwa mo dúpẹ́. for making me alive. tí ẹ mú kí n wà láàyè. for you count me among the living souls. tí ẹ kà mí mọ́ àwọn alààyè. I'm not among the graves tí kì ṣe láàrin àwọn tí ó ti dòkú. I'm not among the people in the grave. mi ò sí láàrin àwọn tó wà nínú ibojì. Lord I worship you I thank you. Ọlọ́run mo sìn yín mo dúpẹ́. I bow before you this evening. mo tẹríba níwájú yín ìrọ̀lẹ́ yìí. I say hallowed be your name. Mo sọ wípé wíwé ga ni orúkọ yín. Hallowed be your name. Mo sọ wípé wíwé ga ni orúkọ yín. In Jesus' mighty name we pray. Ní orúkọ Jésù ni a gbàdúrà. I want us to sing this song. Mo fẹ́ kí a kọrin yìí. In Yorùbá dialect. Ní èdè Yorùbá ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì ìwọ kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé o yá o. ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì ìwọ kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé. ẹ̀mí mímọ́ ò ṣé o ẹ̀mí àwọn wòlíì alágbára ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì ìwọ kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé. ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì ẹ̀mí mímọ́ ẹ ṣé o wòlíì ìwọ kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣe. alágbádá iná o aláwọ̀ tẹ́lẹ̀ òòrùn alágbádá iná o aláwọ̀ tẹ́lẹ̀ òòrùn ìwọ kúkú lágbára wa alágbádá iná. ẹ̀mí mímọ́ ẹ ṣé o. alágbára ẹ̀mí àwọn wòlíì ayérayé ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì ìwọ kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé. alágbára tí ń gbénú àwọn ọ̀run ọlọ́run ayérayé ọlọ́run orí òkè yìí a sọ wípé ẹ ṣé ọlọ́run nínú àwọn ọ̀run adániwáyé adánimọ́gbàgbé ẹni ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì alágbára ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì ìwọ kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé. ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì ìwọ kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé. amen. Amen. Let us open our Bible to the book of Psalm 32. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí ìwé orin Dáfídì orí kejìléní ọgbọ̀n. Verse one. Ẹsẹ̀ ìkíní. He said, Blessed is he whose transgression is forgiven, whose sin is covered. Ìbùkún ni fún àwọn tí a dárìre kọjá wọn jì, tí a bo ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀. Blessed is the man unto whom the law imputed not iniquity and in whose spirit there is no guile. ìbùkún ni fún ọkùnrin náà ẹni tí olúwa kò ka ẹ̀ṣẹ̀ sí lọ́rùn àti hmm. nínú ẹ̀mí ẹni tí ẹ̀tàn kò sí. Brethren, I want you to tell it unto God. Ara nínú Olúwa, mo fẹ́ kí ẹ sọ fún Ọlọ́run. He said, blessed is the man that God does not impute iniquity. Ó sọ wípé ìbùkún ni fún àwọn tí adárìire kọjá wọn jì. Him that the Lord has not impute iniquity upon them ẹni náà tí a kò ka ẹ̀ṣẹ̀ rẹ̀ sí ní ọrùn. that God covered their sin. ẹni tí Ọlọ́run bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀. I want you to tell it to God and say oh Lord. mo fẹ́ kí ẹ sọ fún Ọlọ́run pé Olúwa. Lord do not count my sin tonight. Olúwa má ka ẹ̀ṣẹ̀ mi ní ìrọ̀lẹ́ yìí. do not count my sin tonight. Olúwa má ka ẹ̀ṣẹ̀ mi ní ìrọ̀lẹ́ yìí. all the sin all the area have transgressed your will gbogbo ọ̀nà gbogbo bí tí mo ti ṣẹ̀ sí yín. father have mercy upon me today. olúwa ṣàánú fún mi lónìí. let your blood purify me. jẹ́ kí ẹ̀jẹ̀ yín kó yà mí sí mímọ́. don't cut my iniquity today. ẹ borí àìṣedédé mi. Don't count my iniquity today. Ẹ má ka ẹ̀ṣẹ̀ mi. Open your mouth and pray. Ẹ̀la inú yín kí gbàdúrà. Open your mouth and pray. Open your mouth and pray. The iniquity that can hinder you tonight. Gbogbo àìṣedédé tí ó lè dè yí lọ́nà ní ọ̀lẹ́ yìí. Tell it to God that God should take it away from you. Ẹ sọ fún Ọlọ́run pé kí ó mú kúrò lọ́dọ̀ yín. God should not impose it over you over my life. Pé kí Ọlọ́run kó má kà á sí yín àti èmi lọ́rùn. Father have mercy upon me today. Olúwa ṣàánú fún mi lónìí. Lord do not count my sin today. Olúwa má ka ẹ̀ṣẹ̀ mi sí mi lọ́rùn lọ́rùn lónìí. Lord wash me by your blood. Olúwa wẹ̀ mí pẹ̀lú ẹ̀jẹ̀ yín. wash me by your blood. Olúwa wẹ̀ mí pẹ̀lú ẹ̀jẹ̀ yín. wash me by your blood. Olúwa wẹ̀ mí pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ. let your blood purify me. Jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ kí ó yà mí sí mímọ́. In Jesus mighty name we pray. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Brother, it is sin that can hinder your prayer not to be answered tonight. Ara ẹ̀ṣẹ̀ ni ó lè dènà àdúrà yín láti má jẹ́ ìtẹ́wọ́gbà nírọ̀lẹ́ yìí. as long as you have released yourself unto God in this meeting that you want to see God. and you you do all whatever his servant is saying that we should do. tí ẹ sì ń ṣe ohun gbogbo tí ìránṣẹ́ rẹ bá ní pé kí ẹ ṣe. I want you to pray it once again. mo fẹ́ kí ẹ gbàdúrà lẹ́ẹ̀kan sí. the sin in my life. gbogbo ẹ̀ṣẹ̀ nínú ayé mi. the iniquities in my life. gbogbo àìṣedédé nínú ayé mi. that will not let me see you today. èyí tí kò ní jẹ́ kí n rí yín lónìí. that will not let me receive my deliverance tonight. èyí tí ò ní jẹ́ kí n gba ìtúsílẹ̀ mi ní àṣálẹ̀ yìí. Lord cleanse it by your blood open your mouth and pray. olúwa wẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ yẹn ẹ̀yà inú yín kí ẹ gbàdúrà. open your mouth and pray. Command and pray. ẹ̀yà inú yín kí ẹ gbàdúrà. Lord let your blood wash me tonight. Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí ní àṣálẹ̀ yìí. Let your blood wash me tonight. Jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí ní àṣálẹ̀ yìí. Let your blood sanctify me tonight. Jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ yà mí sí mímọ́ ní àṣálẹ̀ yìí. Let your blood sanctify me tonight. Jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ yà mí sí mímọ́ ní àṣálẹ̀ yìí. Lord I come before your throne. Olúwa mo wá sí ìtẹ́ àánú. Lord have mercy upon me. Olúwa ṣàánú fún mi. Lord have mercy upon me. Olúwa ṣàánú fún mi. Lord have mercy upon me. Olúwa ṣàánú fún mi. Oh Lord have mercy upon me. Olúwa ṣàánú fún mi. I want you to pray the prayer brethren. Mo fẹ́ kí ẹ gbàdúrà yàrá. Open your mouth and pray that prayer. Ẹ̀yánu yín kí ẹ gbàdúrà yẹn. Every iniquity. Gbogbo àìṣedédé. That will not let God to wrought his deliverance in your life. Ìyí kò ní jẹ́ kí Ọlọ́run kó ṣe ìtúsílẹ̀ rẹ̀ nínú ayé yín. Lord have mercy today. Olúwa ṣàánú lónìí. Have mercy. Olúwa ṣàánú. Have mercy. Olúwa ṣàánú. Have mercy. Olúwa ṣàánú. Have mercy. Olúwa ṣàánú. Have mercy. Olúwa ṣàánú. In Jesus' mighty name we pray. Ní orúkọ Jésù ni a gba àdúrà. In Jesus' mighty name we have prayed. Ní orúkọ ńlá Jésù ni a gba àdúrà. Brother, I want to tell it to God. Ara mo fẹ́ kí ẹ sọ fún Olúwa. We want to pray for the presence of God to fill this arena right now. A fẹ́ gbàdúrà fún ìwà láyé Ọlọ́run kó kún inú àyíká yìí ní ìrọ̀lẹ́ yìí. You are going to open your mouth and say Lord. A ó yanu a sọ wípé Olúwa. We want you to fill this place with your presence. A fẹ́ kẹ́ kún ibi bíi pẹ̀lú ìwà láyé yín. Lord, we want want to see your manifestation. Olúwa fẹ́ rí ìfarahàn yín. We want to see your appearance. We want a fẹ́ rí ìfarahàn yín. Come to us. Ẹ darapọ̀ mọ́ wa. People of God open your mouth and pray. Àwọn nínú Olúwa ẹ̀yánu ike gbàdúrà. Open your mouth and pray. Open your mouth and pray. Open your mouth and pray. Lord, we want to see your presence. Olúwa fẹ́ rí ìwà yín. In our midst tonight. Ní àárín wa ní àṣálẹ̀ yìí. We want to see you. A yín. We want you to appear to us. A kí ẹ farahàn wá. We want you to deliver us tonight. A kí ẹ tú wa sílẹ̀ ní àṣálẹ̀ yìí. Lord, come down tonight. Olúwa sọ̀kalẹ̀ wá ní àṣálẹ̀ yìí. Come down tonight. Olúwa sọ̀kalẹ̀. Come down tonight. Ẹ sọ̀kalẹ̀. Come down tonight. Ẹ sọ̀kalẹ̀ ní àṣálẹ̀ yìí. In the name of Jesus Christ. Ní orúkọ Jésù Kristi. In the name of Jesus Christ. Ní orúkọ Jésù Kristi. In the name of Jesus Christ. Ní orúkọ Jésù Kristi. Lord, come into us us. Olúwa sọ̀kalẹ̀ wá. Fill this auditorium. Ẹ kún inú gbọ̀ngàn yìí. For fill our lives. Ẹ kún inú river the streams. kì í ṣe nípa omi àti àwọn odò náà. he talks about the river where we read talk about the river. ó sọ nípa àwọn odò. the stream whereof that will make the glad the city. odò tí yóò mú inú ìlú náà dùn. so he is talking about the presence of God the power of God ó ń sọ nípa ìwàláyé ọlọ́run agbára ọlọ́run. we are going to pray and say lord we need you. a ó gbàdúrà sọ wípé ọlọ́run a nílò yín. in the life of your servants in the life of your people that he wish tonight. nínú ayé ìránṣẹ́ rẹ nínú ayé àwọn tí ẹ̀yàn ọlọ́run lò fún wa. let your river flow unto them. olúwa jẹ́ kí omi yín kó ṣàn sínú ayé wọn. The book of John talk about he said out of being the rivers of life will flow. Ìwé Jòhánù sọ wípé láti inú rẹ̀ wá ní omi iyè yóò ti ṣàn jáde. Open your mouth and tell it to God and say in the life of your servant today. Ẹ la inú yín kí ẹ sọ wípé nínú ayé ìránṣẹ́ rẹ̀ ní ìrọ̀lẹ́ yìí. Let your river flow through him today. Jẹ́ kí omi yín kó ṣàn láti ipasẹ̀ wọn. Let it flow to every one of us. Ẹ jẹ́ kó ṣàn sínú ayé gbogbo wa. And let there be raw deliverance. Kí ìtúsílẹ̀ kí ó sì wà. In our lives. Nínú ayé wa. Open your mouth and pray. Ẹ la inú yín Open your mouth and pray. Open your mouth and pray. Open your mouth and pray. Open your mouth and pray. Lord, let that rivers of life flow tonight. Olúwa jẹ́ kí omi ìyè kó ṣàn ní àṣálẹ́ yìí. That rivers of living water. Omi ìyè yín. That's your power, that's your presence. Agbára yín ìwà láàyè yín. Let it flow through your servant to every one of us tonight. Olúwa jẹ́ kó ṣàn láti pàṣẹ ìránṣẹ́ yín sínú ayé gbogbo wa. Those who are online and we that here. Gbogbo àwọn tó wà lórí afẹ́fẹ́ àti àwa tá a wà Let your presence come like never before. Ẹ jẹ́ kí ìwà láàyè yín kó wá In the name of Jesus. Ní orúkọ Jésù. And let there be raw deliverance in our lives. Ẹ jẹ́ kí ìtúsílẹ̀ kí ó sì wà. In the name of Jesus. Ní orúkọ Jésù. In Jesus mighty name we pray. Ní orúkọ Jésù ni a ti gba We want to go against every powers and principality right now. A fẹ́ gbàdúrà lòdì sí gbogbo agbára. That book of Matthew chapter sixteen verse eighteen. Ìwé Matthew orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkejìlélógún sọ wípé. He said. And I say unto thee that that thou art Peter, and upon this rock I will build my church, and the gate of hell shall not prevail against it. And I will give unto thee the keys of the kingdom of heaven, and whatsoever thou shalt bind on earth shall bind in heaven, and whatsoever thou shalt loose on earth shall be loosed in heaven. nítorí Mm-hmm. wọ́n wí pé kí ni nìyí èyí tí ìwọ wí nígbà díẹ̀. Matthew sixteen let me let me help you Matthew sixteen eighteen èmi sì wí fún ọ pẹ̀lú pé ìwọ ni pétérì orí àpáta yìí lèmi ó sì kọ́ ìjọ mi lé ẹnu ọ̀nà ipò kú kì yóò sì lè borí rẹ̀ èmi ó sì fún ọ ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run ohunkóhun tí ìwọ bá délé ayé a ó sì délé ọ̀run ohunkóhun tí ìwọ bá túlé ayé a sì túlé ọ̀run. He said, I will give you the key, key of the kingdom of heaven. Ó sọ wípé màá fún yín ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run. And whatsoever shall thou bind on earth shall be bound in heaven. And whatsoever. Ohun gbogbo tí ẹ̀yin bá sì dè ní ayé ni a ó dè ní ọ̀run. He said, 'Whatever you lose on earth shall be lost in heaven. Ohun gbogbo tí ẹ̀yin bá dè ní ayé là ó dè lọ́run. So I want you to call that name of Jesus critically. The name of Jesus is the key. Mo fẹ́ kí ẹ pe orúkọ Jésù yẹn dáradára. Orúkọ Jésù yẹn ni kọ́kọ́rọ́. The key that we use to bind kọ́kọ́rọ́ tí a ó lò láti fi dè. you will call that name of Jesus loud and clear. a ó pe orúkọ Jésù yẹn dáradára. from your wedding, láti inú rẹ. you call it loud and clear. a ó pè é dáradára. and say Lord pé olúwa. every kingdom that is not of your kingdom. gbogbo ìjọba tí kì í ṣe ìjọba yín. that is going against to tonight meeting. èyí tó ń ṣe lòdì sí ìpàdé ti àṣálẹ̀ yìí. that say uh, we are not going to receive our deliverance. èyí tó sọ wípé a ò ní gba ìtúsílẹ̀ wa. that say we are not going to receive our healing. tó sọ wípé a ò ní gba ìwòsàn wa. that say we are not going to see our liberation. èyí tó sọ wípé a ò ní rí ìdáǹdè wa. people of God I want you to open your mouth and destroy them right now. ẹ̀yin ènìyàn ọlọ́run mo fẹ́ kí ẹ ya ẹnu yín kí ẹ bá wọn. open your mouth and pray. ẹ̀yin ẹnu yín kí ẹ gbà àdúrà. open your mouth mouth and pray. Open your mouth and pray. In the name of Jesus. Every kingdom that is not of your kingdom. Today I tear them up by your name. I tear them by your name in the name of Jesus. For your word say you have given us the key of the kingdom of heaven. That whatsoever I ban on earth shall ban in heaven. Whatever I lose on earth shall be loose in heaven. I ban every kingdom that is not of your kingdom. In the name of Jesus Christ. Every spirit that is not the spirit of God. You are banned in the name of Jesus. You are banned in the name of Jesus. Your power rendered desolate. We render it desolate in the name of Jesus. Christ. So shall it be. In Jesus' mighty name we pray. Pray this one prayer. ẹ gba yìí. we open your mouth and say lord. ẹ ó yẹ yẹn sọ wípé olúwa. lord tonight olúwa ní àṣálẹ̀ yìí. let me receive my deliverance. jẹ́ kí n gba ìtúsílẹ̀ mi. I must not come here and go back the same. mi ò gbọ́dọ̀ wá kí n lọ lásán. I must not come here and go back the same as I usually come. mi ò gbọ́dọ̀ wá kí n lọ bí mo ṣe ti máa ń wá. Lord I want to see a spectacular changes in my life. olúwa mo fẹ́ rí nǹkan pàtàkì nínú ayé mi ní àṣálẹ̀ yìí. open your mouth and pray. ẹ̀yà ni kí ẹ gbàdúrà. ayé kálí bá ṣe ń de mayendekele baruka bashinde makuli basonde heli maroka basedelikeli basude lemakori bashendeke makuli basaida makairi mayekele bragadolia In Jesus' mighty name we pray. Father in Jesus' name. Bàbá ní Jésù. I wanted to say better amen. Mo Father in the name of Jesus. Bàbá ní Jésù. Father we bless you we thank you. Bàbá Father we know that you are God. Bàbá mọ̀ wípé ẹ̀yin ni Ọlọ́run. For you are going to take preeminent control of this tonight meeting. Nítorí pé ẹ ó gba gbogbo ògo ìpàdé ti àṣálẹ̀ yìí. Father receive adoration in the name of Jesus. Bàbá ìgbà gbogbo ní orúkọ Jésù. Lord we pray. Bàbá gbàdúrà. That we open our heaven tonight. Wípé a ṣí ọ̀run wa ní àṣálẹ̀ yìí. Open our heaven tonight in the name of Jesus. Ẹ ṣí ọ̀run wa ní àṣálẹ̀ yìí lórúkọ Jésù. The heaven of mercy ọ̀run àánú. the heaven of answering prayer. ọ̀run ìdáhùn àdúrà. the heaven that will not let us come and go with empty handed. ọ̀run tí kò ní jẹ́ ká wá kí a lọ lọ́wọ́ òfo. Father let it be open for us in the name of Jesus. Olúwa jẹ́ ṣí fún wa ní orúkọ Jésù. Lord let us receive our deliverance here tonight in the name of Jesus. Olúwa ká gba ìtúsílẹ̀ yín ní àṣálẹ̀ lórúkọ Jésù. And as many so that have yet to know you. Fún gbogbo àwọn kan tí wọn ò tí mọ̀ yín. Father you will use this tonight meeting. To save every one of them in the name of Jesus. Father, we thank you. Father, we bless you. Lord, as we want to go and worship you and praise you. Father, go with us in the name of Jesus. From the beginning to the end of this meeting tonight, let devil be ashamed. And let glory and honor belong unto you. For in Jesus' mighty name we have prayed. Praise the Lord. That hallelujah is too small. Praise the Lord. Praise the living Jesus. Shall we begin to wave hands to the Lord? I want us to magnify his name. Bless his name. Wave those hands to him. We magnify your name. Who is like unto thee? We worship your majesty. Glorious in holiness. We worship your name. Amen. Ka be nítorí pé orí ẹ ló ti máa bẹ̀rẹ̀ rí ní àṣálẹ́. dúpẹ́ nítorí pé iṣẹ́ ìyanu ti àṣálẹ́ yìí orí ayé ẹ ló ti máa bẹ̀rẹ̀. ṣé lọ́ba nítorí pé wàá ní ìbápàdé tó ní agbára pẹ̀lú ẹ̀ ní àṣálẹ́. polórí kí àgbẹ̀lẹ̀ fún. fi ògo fún lónìí. ẹni tó ń ṣe dídá ara gbogbo. olùwòsàn wa olùdáǹdè tiwa olùgbèjà wa olùgbà láti èmi àti ẹ̀yin gbé ọwọ́ rẹ sókè kó jù sí i yín olúwa. yín olúwa. Tu vas voir sí i. ẹ̀rù jẹjẹ. ẹ̀rù jẹjẹ. níbi tó wà tó bá lẹ́ni tí ò yin ọlọ́run má bàa wí bó ṣe yé nìyẹn. alágbára. alágbára. Oh, God. Be gbé ọwọ́ rẹ sókè. I want us to close our eyes. Lift up your hands, wave it to the Lord. Be expecting your miracle tonight because tonight is your night. Your night of testimony. Your night of blessing. Let your power flow in this place.

pàtẹ́wọ́ fún Jésù. Let's jam hands together for Jesus. And let be seated. Kí a sì jókòó. Amen. Amen. You are welcome into his presence. A kí wa káàbọ̀ sí iwájú rẹ̀. This is the second deliverance hour. Èyí ni wákàtí ìtúsílẹ̀ kejì. In the month of May 2021. Nínú oṣù karùn-ún ọdún 2021. Thank God you are here this evening. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ẹ wà níbí ní àṣálẹ́ yìí. you don't allow anything to hinder you not to be here. ẹ jẹ́ kí ohunkóhun kó dí yín lọ́wọ́ láti má wà níbí. I want to appreciate that are watching us online. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n wà lórí afẹ́fẹ́. Thank God you are there also. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ wà níbẹ̀ pẹ̀lú. The God that you have come to me with. Ọlọ́run tí ẹ ti wá bá pàdé. We meet you at the very point of your needs in Jesus' name. Yóò bá yín pàdé níbi tí ẹ ti lórúkọ Jésù. Without wasting our time this evening. Ní àìfi God has prepared his man again. Our father in the Lord. The general of this ministry. alakooso Evangelist Robert Ṣẹ́gun Adéníran. Ajínrere Amen. Want to sing. To welcome the news of God's word. láti kí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. ayé ló sọ pé n kò lè níláárí ènìyàn ló sọ. wòlíì ló sọ páyé mi kò lè nítumọ̀. kíyèsí Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. ẹja kọ obìnrin tó lẹ́mìí inú ayé ló sọ pé n kò lè níláárí ènìyàn ló ń sọ pọ̀rọ̀ mi ò lè já sí re wòlíì ló ń sọ páyé mi ò lè nítumọ̀ kíyèsí ọlọ́run ò sọ bẹ́ẹ̀. ó wà méjì méjì. tó ń tọ́ àyànmọ́ ṣe wà níbí. ayé ló sọ pé n kò lè bí lọ rí ènìyàn ló sọ pọ́rọ́ mi ò lè já sí rẹ̀ wòlíì ló sọ páyé mi ò lè nítumọ̀ kíyèsí ọlọ́run ò sọ bẹ́ẹ̀ ṣe ló sọ. ayé ló sọ. kí ló sọ páyé mi ò lè nítumọ̀ kíyèsí ọlọ́run ò sọ bẹ́ẹ̀. ṣé báyé ló sọ. ayé ló sọ pé kò lè níláárí ènìyàn ló sọ pọ́rọ́ mi ò lè já sí ire wòlíì ló sọ páyé mi ò lè nítumọ̀ mọ́ kíyèsí ọlọ́run ò sọ bẹ́ẹ̀. tún ṣe tún ṣe tún ṣe tún ṣe tún ṣe gbogbo ayé mi tọ́ wa o tún ṣe. wá o tún ṣe gbogbo ayé mi tán wá o tún ṣe. ó ṣeéṣe kan sọ pé èèyàn lè níláárí. It is possible that you can say you cannot make it. ó ṣeéṣe bẹ́ẹ̀ o. It is so possible. Gbọ́ mi bí tó wà. Listen to me where you are. Má kó yẹn kéré, don't despise it. Má kó yẹn kéré. Má sọ pé kò lè rí bẹ́ẹ̀ o. Don't say it cannot be like that. Wọ́n ayé a máa fi òsì kànyàn. The Persian one do affect someone with wretchedness. Afflict with afflict, afflict someone. With poverty. The Persian one can afflict someone with poverty. They do afflict one with poverty. They will say, This one should not make it. Anyone that say you will not make it. If they say you will not make it, you cannot make it. That's what they are telling you. I say in the name of the Lord. They lose their power tonight. tí áńgẹ́lì rẹ fi máa kọjá. till your angel pass you. o mọ̀ lé mọ̀. you might not know. ẹ̀yin tẹ̀ wá ń bí lálẹ́. you that you are here tonight. tẹ́ ń gbọ́ mi ni mo sọ. that you are listening to me is what I'm telling you. májẹ̀mú tó bá wọn múlẹ̀ níran rẹ. the covenant of poverty that is has made covenant with them in your generation. the blood of Jesus destroy that covenant tonight. that thing that did not allow them to make it. where you come out from. if your amen is different. let it be destroyed in your own life tonight. amen tell seven people that I will make it. èmi I. se will make it. Listen to me. What Wàá you say? You will make it. Tonight is a special night. Àṣálẹ́ ìjẹ́ àṣálẹ́ tó yàtọ̀. Why? Kí ni ìdí? Because the ministration of tonight has to do with almost every one of us. Torí pé iṣẹ́ ìránṣẹ́ ti àṣálẹ́ ó ní í ṣe pẹ̀lú gbogbo wa. Breaking the seal of poverty. Fífọ́ fífọ́ èdìdí òṣì. one more, and you step down. I will call on the Alagba to come and take. Amen. Amen. One more. Amen. So Amen. be with me. When that song call on my Amen. Amen. Because I've told you privately. Amen. Amen. Breaking the seals of poverty. Fifa èdìdì Oshin. And some of them are laughing as if they can interpret. They cannot interpret, they cannot interpret, and they are laughing. <laughs> Amen. amen. <laughs> ọ̀rẹ́ àǹtí ọpẹ́ bó ṣe interpret kò dé lè sọ ẹyọ kan orí ẹ̀ ẹ̀ ń bọ́nu yàrá ló gbọ́. Listen to me. Ẹ tẹ́tí sí mi. Clap for those that are interpreting jare. But she might eventually step down. Amen. Àmín breaking the seals of poverty. Somebody is under my voice tonight. Tonight. Tonight. Tonight. You will be delivered from that powers of poverty. Sit down. because we have a long way to go tonight. And listen to me. Ẹ tẹ́tí sí mi. You need to get the message so that you know how to pray. Ẹ nílò láti rí i pé ẹ gbọ́ ìwàásù náà dáadáa kẹ́lẹ́ mo bẹ́ẹ̀ ṣe gbàdúrà. I know of people. Mo mọ àwọn ènìyàn. They are even members of the church. Àwọn ọmọ ọjọ́ mìíràn. Uh, they are even the members of this church. Wọ́n jẹ́ ọmọ ọjọ́ yìí. They always. Wọ́n máa ń sábà. Come at the time of prayer. Wọ́n máa ń wá ní àkókò àdúrà. They don't. We know by the six thirty, prophet will start praying jare ó di aago mẹ́fà kí wòlíì tó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. all those messages doesn't concern me. gbogbo àwọn ọ̀rọ̀ náà ìwàásù náà kò kàn mí. that's the beginning of missing their miracle. ìbẹ̀rẹ̀ pípàdánù ìyanu wọn ni eléyìí. your prayer must have a base. àdúrà rẹ gbọdọ̀ ní ìpìlẹ̀. And the word of God must be the base of your prayer. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó sì gbọ́dọ̀ jẹ́ ìpìlẹ̀ àdúrà rẹ. We want to pray some prayer tonight. A fẹ́ gba àwọn àdúrà kan ní alẹ́ yìí. Over poverty. Lórí òṣì. Poverty is not good. Òṣì ò dára. Whether you agree or not. Bóyá o gbà àbí o gbà. It's left to you. Ó kù sí ọ lọ́wọ́. But to me. Ṣùgbọ́n fún èmi. I know poverty is not good. Mo mọ̀ pé òṣì kò dára. To some people that have never tasted poverty in their life. Fún àwọn mìíràn tí wọn ò tí ì mọ bí òṣì ṣe rí tẹ́lẹ̀ rí. They will say. Wọ́n á sọ wípé. What is called poverty? Wọ́n á ní kí là ń pè ní òṣì. They might not even understand what we are talking about. Òye nǹkan tí à ń sọ lè má yé wọn. I want to tell you this before we move on. ṣùgbọ́n mo fẹ́ sọ eléyìí fọkà tó tẹ̀síwájú. Poverty is not limit on the lack of money. Òṣì ò kàn dálé lórí pé kéèyàn má ní owó nìkan. Poverty. Òṣì. <laughs> is more than not having money. Ó ju kéèyàn má lówó nìkan lọ. Or being wretched. Kéèyàn tó ṣì lásán lọ. You poverty is to be in the state of poor kí èèyàn tòṣì ó wà ní kéèyàn wà ní ìpele àtòṣì àwọn tó tòṣì. aláìní. aláìní. if you don't have one thing you might if you have one thing you might not have another thing. tí o bá ní nǹkan o lè má ní òmíràn. You might be rich financially, you might be poor health O lè lówó o lè lọ́rọ̀ nípa ti owó ṣùgbọ́n o lè jẹ́ òtòṣì nípa ti ìlera. It is possible you have houses, you have cars, you have money, you have everything luxury, but you might not have happiness and you are still poor. Ó ṣeé ṣe kí o ní ilé kò ní mọ́tò, o lè má ní ìdùnnú, o tó ṣe. You are still poor. O tó ṣe. You might be poor spiritually. O lè tòṣì nípa ti ẹ̀mí. There are some people they poor spiritually. Àwọn mìíràn tó ṣì nípa ti ẹ̀mí. There are some people they poor physically. Àwọn mìíràn tó ṣì ní ojúkorojú. There are some people they poor financially. Àwọn mìíràn tó ṣì nípa ti ètò ìṣúná. Poverty doesn't limit or being poor doesn't limit in to the lack of money. títòṣì kò kàn dálé lórí pé kéèyàn má ní owó nìkan. or lack of food or lack of cloth or shoes. kéèyàn má ní oúnjẹ àbí kéèyàn má ní bàtà báṣọ. You might have all and still be poor. O lè ní gbogbo rẹ̀ ṣùgbọ́n kò sì tún tòṣì. I've once tested poverty. Mo ti fi. I know. how. Hmm. mo ti fìgbà kan tán òṣìrí mo mọ ohun tá à ń pè ní òṣì. Kì í jẹ́ pé mo tọ́ ọ wò. Ọ̀tọ̀ ni pé kò tó ọ̀tọ̀ ni kò jẹ́ lóúnjẹ. I hate it. Mo jẹ òṣì. If you have sick more than some years, you have experienced different kind of sickness, you have been poor before. Tó bá ti ṣe oríṣiríṣi àìsàn rí tẹ́lẹ̀, o ti tòṣì Because you lack weight. Nítorí you lack health. Nítorí pé o tòṣì lera. Poverty is not good. Òṣì ò dára. And I've never seen anything as bad as poverty. Mi ò sì tí ì rí ohun tó tí ò da tó dàbí òtòṣì. me èmi. I've never seen anything as bad as poverty. mi ò tí ì rí nǹkan tí ò da bí kéèyàn tòṣì. as a matter of fact. ní òtítọ́ bẹ́ẹ̀. poverty is a disease. òṣì àìsàn ni. it kills. ó ń pani. it's even more dangerous than death. ó ju ikú lọ. poverty is a disease òṣì jẹ́ àìsàn. àrùn. àrùn. it kills. ó ń pani. sometimes it's easier to heal sickness but it might not easier to heal disease. ó ṣeéṣe kéèyàn wà àìsàn sàn ṣùgbọ́n kò ṣeéṣe ó lè má ṣeéṣe kéèyàn wà àrùn sàn. Yeah, there are some diseases that cannot be healed. Àwọn àrùn mìíràn wà tí ò ṣe é wòsàn. Sickness might easily be healed but diseases is chronic. A lè tètè wo àìsàn sàn ṣùgbọ́n àrùn kò dùn wòsàn is more chronic than being sick. ó lágbára ju pé kéèyàn ṣàìsàn lásán lọ. state of lying down weak is sickness. o kàn lè súnlẹ̀ kó rẹ̀ ọ́ díẹ̀. but when there is some chronic disease. <laughs> ṣùgbọ́n nígbà tí àwọn àrùn tó lágbára bá wà. that is how poverty is. bí òṣìṣẹ́ rí nìyẹn. don't let me be interpreting english amen. amen. and i sat down. mo wá jókòó. I picked up my Bible, my Bible. I began to think about the poverty. Truly there are some factors that can lead to poverty. Maybe let me quickly mention some so that if you want to read, read some of it but the reader will be very faster. If you want to write wọ́n mìíràn tí ẹ bá fẹ́ kọ́ kalẹ̀ ẹni Farming can lead to poverty. Ìyàn ó lè yọrí sí In the book of Genesis, chapter 45, verse 11, that one, you can write it down. Every one of us know the stories. When there was a famine in the land for good seven years in Egypt. And after the two years of the famine. Lẹ́yìn ọdún méjì ìyàn eh, The sons, the children of Jacob went to Israel to Egypt to get the food. Àwọn ọmọ Jacob wọ́n lọ sí ilẹ̀ Íjíbítì láti lọ wá oúnjẹ. And Joseph was telling them. <laughs> Joseph wá sọ fún wọn. That the famine still remain five years. Ìyàn náà sì kù ọdún márùn-ún. If you don't want to die. Tí ẹ ò bá fẹ́ kú. If you people don't want to die. Tí ẹ̀yin ò bá tẹ́ ẹ bá fẹ́ kú. You better go and bring all of you and come down to this place. Ẹ lọ kó gbogbo yín wá kẹ́ máa bọ̀ wá sí bíbáyìí. in the midst of the famine someone can lose all what he has. láàrin ìyàn yìí ènìyàn lè pàdánù gbogbo tí ó bá ní. we will not see famine. a ò ní rí ìyàn àmì. Nigeria is the, the the famine is looming over Nigeria. ìyàn ó ń. ó ń dúró gbẹ̀dẹ̀. lórí Nàìjíríà. may God just have mercy now. kí Ọlọ́run kó ṣàánú wa báyìí. it happened to extend in. Samaria that they are hitting their children. Ó ṣẹlẹ̀ ní Samaria títí di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ ọmọ wọn. So famine can lead to poverty. Ìyàn ó lè yọrí sí òṣì. In the book of Proverbs chapter six. Nínú ìwé òwe orí kẹfà. Verse ten to eleven. Ẹsẹ̀ kẹwàá sí ìkọkànlá. Proverbs chapter twenty verse thirteen. Ìwé òwe orí ogún let us realize that too much of sleeping can lead to poverty. ó jẹ́ ká mọ̀ pé téèyàn bá ń sùn jù ó lè yọrí sí òṣì. when you don't have anything doing you are sleeping. ní tó bá ní nǹkan kan tó ń ṣe tó kàn ń sùn. it can lead to poverty. ó lè yọrí sí òṣì. all those prayer all those bible verses don't just write it down go and read it. gbogbo àwọn ẹsẹ bíbélì má kàn kọ kalẹ̀ lọ kà because our time is going that's why i'm rushing. nítorí pé àkókò wa lọ torí ẹ̀ ló jẹ́ kí n máa sáré. Proverbs chapter eleven verse twenty-four. Ìwé òwe orí kọkànlá ẹsẹ̀ kẹrin. Stinginess can cause poverty. Kí èèyàn ya ahun ó lè fa òṣì. You can read that one if you want to read. Uh, is there anyone reading? Get the mic closer to you now. Amen. Amen. Proverbs chapter eleven twenty-four. Ìwé òwe orí kọkànlá ẹsẹ̀ kẹrin rìndín ẹsẹ̀kẹrìnlélógún. ẹnìkan wà tí ń túká síbẹ̀ ó ń bí sí i ẹnìkan sì wà tí ń háwọ́ ju bí ó ti yẹ lọ ṣùgbọ́n kìkì sí àìní ni. so poor ìyàwó. stingy can cause poverty. kí èèyàn ní àwọn kó háwọ́ ó lè fa òṣì. it cause poverty in the land. many people are poor today because they are they, they are stingy. Don't be stingy. Má ya ahun. Proverbs chapter thirteen verse eighteen. Ìwé òwe orí kẹtàlá ẹsẹ̀ kejìdínlógún. If you are one of the people that refuse instructions. Ìwọ tí o bá kọ ìtọ́ni. <laughs> Refusing instruction can make someone can lead to poverty. Kíkọ ìtọ́ni ó lè yọrí sí òṣì. Yes. Refuse instruction. Tí o bá kọ ìtọ́ni àbí ìbáwí can lead to poverty. O le yọrí sí òṣì. That's Proverbs 13 hinting. Ìwé òwe orí kẹtàlá ẹsẹ̀ kejì. Proverbs chapter twenty-three verse twenty-one. Ìwé òwe orí kẹtàléní ogún ẹsẹ̀ kẹrìnléní ogún. twenty-three verse twenty-one. Orí kẹtàléní ogún ẹsẹ̀ kẹrìnléní ogún. Drunken and glutton can lead to poverty. Àwọn ọ̀mùtí àti òǹjẹun ó lè. be open so that you can get it. ọ̀mùtí àti òǹjẹ ó lè yọrí sí òtòṣì. drunkard and gluten. àwọn tó ń mutí àtàwọn tó ń jẹun. some people are poor today because they spend all their money on, drug, on drinks. àwọn mìíràn tó ṣì lónìí torí pé wọ́n ti ná gbogbo wọn lórí mímu tí. I don't know I know I don't know. mi ò mọ̀. and to be sincere I don't know. kí lóòótọ́ mi ò mọ̀. I didn't know the cost of bíà náà. mi ò mọ iye tán ta ìgò bíà báyìí. i don't know. mi ò mọ. but i know it's hundreds it might be is there anybody can give me idea i know you are not drinking but can, do you have the idea amen. Uh -huh. amen. three fifty two fifty but the cost of one block. block iye tí wọ́n ń ta block kan. that we use for building. tàfi ń kọ́lé. Is how much? Èló ni. One fifty two hundred. Two hundred. Two hundred naira one fifty. Two hundred. Two hundred. So the cost of bottle of a beer. Iye tí wọ́n ń ta ìgò bíà kan. Is more than a block of, of that build house. Ó ju iye tí block tàbí kọ ilé lọ. Calculate the money some people have used to drank. ṣiṣẹ́ ṣírò iye owó tí àwọn ènìyàn ti fi mutí. is more than what they can use to build ó ti ju iye tí wọ́n ti lè fi kọ́ ilé lọ. they buy for themselves they buy for their friends. wọ́n rà fúnra wọ́n sì tún rà fún àwọn ọ̀rẹ́ wọn. that's why they didn't have saving. ìdí nìyí tí wọn ò fi lówó kankan nípamọ́. Bible said he said drunken and glitting are liable to be poor. nítorí pé ọ̀mùtí àti òjò ni yóò di tálákà. <laughs> I'm talking about factor that can lead to. Mo ń sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó lè yọrí sí òṣì. Proverbs twenty-eight verse nineteen. Ìwé òwe orí kejìdínlọ́gbọ̀n. Verse nineteen. Ẹsẹ̀ kejìdínlógún. Follow faint person. Follow faint person. Kí a mọ tẹ̀lé ènìyàn asán. Follow faint person when you follow faint person. tó bá ń tẹ̀lé èèyàn asán. who has no vision. tí kò ní ìran. it can lead to poverty. ó lè yọrí sí òṣì. now proverb twenty ìwé òwe orí kejìdínlọ́gbọ̀n. that is same twenty verse 22. i want you to read that. ẹsẹ̀ kejìléníogún rẹ̀. ẹni tí ó jẹ́ àtìlà. ẹni tó ń kan the one that is haste to reach. ó lé ojú ìlara. Uh-huh. kò sì rò pé òsì ń bọ̀ wá ta òun. so when you are in haste to reach. tó bá ń kánjú àtìlà. like yahoo yahoos anything like yahoo yahoo yahoo yahoo say whatever you are in haste to reach. òun kánjú àti là. you are going to be poor later. wàá padà tòṣì tó bá yá. hasty to be rich leads to poverty. kíkánjú láti là ó máa ń yọrí sí òṣì. So we have seen many of them roaming about the street today that their once gotten into means of getting money in a dubious way, in a Yahoo way, that they have used car, you build the house, they have done, but they are poor today. A ti rí ọ̀pọ̀ wọn tí wọ́n rìn kiri lójú pópó lónìí tó ti fìgbà kan ṣe pé wọ́n ti ní owó rí wọ́n ti ní mọ́tò rí ṣùgbọ́n wọ́n ti tòṣì lónìí. So instead to be rich. Kíkánjú àtìlà leads to poverty. ó máa ń yọrí sí òṣì. proverb ten fall. ìwé òwe orí kẹwàá ẹsẹ̀ kẹrin. laziness leads to the poverty. ọ̀lẹ ó máa ń yọrí sí òṣì. when your your hand is slack you don't have anything doing. nígbà tí o bá ní ohunkóhun tí ọwọ́ rẹ̀ ò fún iṣẹ́. laziness. yíya ọ̀lẹ. proverb ten four. ìwé òwe orí kẹwàá ẹsẹ̀ kẹrin. proverb twenty one verse seventeen. ìwé òwe orí kọkànléní ogún ẹsẹ̀ kẹtàdínní ogún those that love pleasure. àwọn tó fẹ́ràn afẹ́. those that love pleasure get into poverty. àwọn tí ó bá fẹ́ràn afẹ́ wọn máa ń bọ́ sínú òṣì. and many more. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. These are the factors that leads to poverty. Àwọn nǹkan tí ó máa ń yọrí sí òṣì ni eléyìí. That leads to poverty. Tó máa ń yọrí sí òṣì. But I want to tell you that there are lot much more added to it. mo fẹ́ sọ fún yín pé ọ̀pọ̀ sì tún wà tí a fi and that's where we are now going. ibẹ̀ là ń lọ báyìí. and that's the message of tonight. òun ni ìwàásù ti alẹ́ yìí. I've told you the factor that can lead to poverty. Mo ti sọ àwọn nǹkan míì tó lè fa ìṣù. But there are some people that are born into poverty. Àwọn mìíràn wà tó ṣe pé a bí wọn sí inú òṣì. Eh, And those are the people we have something to do with them. There are some people that are born into poverty, being born to be poor. Some are made to be poor. They, they, they made them to be poor. Most of them sọ wọ́n Like the one we used to we started with ayé ló sọ pé àwọn kan máa ń fi òṣì kànyàn. that some people afflict one with poverty. they made them to be poor it's not that they want to be but they made them to be poor. kì í ṣe pé wọ́n fẹ́ tòṣì ṣùgbọ́n wọ́n jẹ́ kí wọ́n tòṣì. either by evil convenant, by evil causes powers of darkness. bóyá nípa májẹ̀mú òkùnkùn àbí májẹ̀mú agbára òkùnkùn ègún. powers of darkness. agbára òkùnkùn. household battles ogun ìdílé. the hand of the wicked ones. ọwọ́ àwọn ẹni ibi. evil doers. àwọn ẹni àwọn oníṣẹ́ ibi. they can make someone to be poor. wọ́n lè múyàn tòṣì. There's arrows of poverty that sent to the life of many people. Ọ̀pọ̀ ọfà òṣì láti ta sínú ayé ẹlòmíràn. And today they've been poor. Today they've been poor. Lónìí wọ́n ti tòṣì because of our time. nítorí àkókò wa. the book of deuteronomy fifteen talk about being poor. ìwé deuteronomy orí kẹẹ̀dógún ó sọ̀rọ̀ nípa títòṣì. being poor. kí èèyàn tòṣì. are you here or sleeping? ṣé wà ń bí àbí ẹ̀ ń sùn. being poor. kí èèyàn tòṣì. deuteronomy fifteen ìwé deuteronomy orí kẹẹ̀dógún láti ẹsẹ̀ kẹrin ẹsẹ̀ keje ẹsẹ̀ kẹsàn they all talk about being poor. gbogbo wọn sọ̀rọ̀ pé lórí kéèyàn tòṣì. are we there. ṣé a ti wà níbẹ̀. ṣùgbọ́n. yes. kì yóò sí tálákà nínú yín that is what God really wants. Ohun tí Ọlọ́run fẹ́ ni eléyìí. It don't, among the children of God there must not be anyone that there must, we must not see poverty we must not see anyone being poor. Láàárín àwọn ọmọ Ọlọ́run a ò gbọ́dọ̀ rí ẹnikẹ́ni tí yóò tòṣì. But when we get to verse seven. Nígbà tí a dé ẹsẹ̀ keje. He let us know that if at all we see poor. Ó wá jẹ́ ká mọ̀ pé kó tá bá wá rí òtòṣì àbí tálákà. Are you there? bí tálákà kan bá ń bẹ nínú yín ọ̀kan nínú àwọn arákùnrin rẹ̀ nínú ibodè rẹ̀ kan ní ilẹ̀ rẹ̀ tí olúwa ọlọ́run rẹ̀ fi fún ọ kí ìwọ kí o má ṣe mú àyà rẹ le sí i bẹ́ẹ̀ ni kí ìwọ kí o má ṣe há ọwọ́ rẹ sí tálákà arákùnrin rẹ. now verse nine. ẹsẹ̀ kẹsàn-án. máa kíyèsára kí ìrò búburú kan kí o má ṣe ṣe nínú àyà rẹ wípé ọdún keje mhm. ọdún ìjọwọ́lọ́wọ́ súnmọ́ tòsí. Amen. Amen. And now when we get to verse 11. Of that chapter fifteen. Listen, read it very well in mind. For the poor shall never cease out of the land. Therefore I command thee, saying, Thou shalt open thy hand wide unto thy brother, to the poor, and to thy needies in thy land. Nítorí pé tálákà kò lè tán ní ilẹ̀ náà, nítorí náà mo ṣe pàṣẹ fún ọ wípé kí ìwọ kí ó la ọwọ́ rẹ fún arákùnrin rẹ fún tálákà rẹ àti fún aláìní rẹ nínú ilẹ̀ náà. Amen. Ilẹ̀ rẹ. Now Amen. the scripture is telling us that the poor cannot cease in the land bíbélì fi yé wa pé tálákà ò lè tán ní ilẹ̀ náà. that means there is going to be poor among us. ìyẹn túmọ̀ sí pé àwọn tálákà yóò wà ní àárín wa. there are some that are born to be poor. àwọn mìíràn wà tá a bí ní òtòṣì. there are some that are made to be poor. àwọn mìíràn tá a sọ wọ́n di òtòṣì. there are some that one factor or the other led them to be poor. àwọn mìíràn wà tó ṣe pé ìṣẹ̀lẹ̀ kan àbẹ́ òmíràn ló sọ wọ́n di òtòṣì. but there is poor in the land. ṣùgbọ́n tálákà wà ní ilẹ̀ náà. there is poverty. òṣì wà and we need to get out of it. a nílò láti jáde kúrò ní inú rẹ̀. either you are born. bóyá a bí ọ. or you find yourself by enemy. àbòkàn bára rẹ. or you are led to it by yourself. àbí o fúnra ẹ wọbẹ̀. they are poor in the land. tálákà wà ní ilẹ̀ náà. and it is not good to be poor. kò sì dára kí èèyàn tòṣì. me i will not be poor. èmi ò ní tòṣì. It is not a sin for you to be, to be born poor. Kò ń ṣẹ̀ṣẹ̀ fún ọ kí ọ ní òtòṣì. But it is a sin for you to die being poor. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ni fún ọ tó bá kú gẹ́gẹ́ bí òtòṣì. It is a matter of decision. Ìpinnu ni ó ní ṣe pẹ̀lú ìpinnu. That pastor was say among you there will be no one that will be poor. Ní ẹsẹ̀ kẹrin yẹn sọ pé nínú kò ní sí tálákà ní inú yín. But if we can find one by any means. Tí a bá wọn lè rí ẹyọ kan. Maybe they made them to be poor. Bóyá a sọ wọ́n di òtòṣì. That means it's not from God that you will be poor from him. Ìyẹn túmọ̀ sí wípé kò ń ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run ni wàá ti tòṣì. But if we eventually find one. Tàbá wá padà wá rí ẹyọ kan. Maybe through one of the factors we have read. Bóyá nípasẹ̀ àwọn ohun tá a ti kà síwájú. Or someone make you to be poor. Àbí ẹnìkan jẹ́ kó tòṣì. Or maybe the bad after you you you seen it from one hand of the evil to others. àbí okùn ń jà ọ́ látọwọ́ kan. you need. I say the Lord will send them out tonight in the name of Jesus. It is possible for someone to be in poverty. If you are in poverty, you will try as much as possible to get out of it. What you need to do to get out of poverty. Poverty is the opposite of wealth or riches. Uh, yeah, prosperity. Prosperity. You, God didn't want you to be poor. Ọlọ́run ò fẹ́ kó tòṣì. It is the work of the devils. Iṣẹ́ èṣù ni. If you are being poor. Tí o bá tòṣì. It is not from God. Kò ń ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run. God didn't want us to be poor. Ọlọ́run fẹ́ ká tòṣì. And that is why bible say in the book of Deuteronomy eight eighteen that don't forget the God that give you the power to have wealth. Ìdí nìyí tí Ọlọ́run fi sọ nínú ìwé Deuteronomy orí kejìdínlógún pé Ọlọ́run ti fún wa ní agbára láti ní ọrọ̀. Don't forget your God that gave you the power to have. Má gbàgbé Ọlọ́run rẹ tó ti fún ọ ní agbára láti ní ọ̀rọ̀. God our God is rich in everything. Ọlọ́run wa jẹ́ ọlọ́rọ̀ ní ohun gbogbo. In everything is rich. Nínú ohun gbogbo ó jẹ́ ọlọ́rọ̀. So he don't expect you to be poor. Kò retí látọ̀dọ̀ rẹ pé kò tòṣì. if you na been poor. tó bá wá tòṣì. it is your own now to come out of that poverty. tìrẹ ni láti wá jáde kúrò nínú òṣì náà. there is nothing that must make to relent in that poverty. kò sí nǹkan tó máa mú ọ kó dúró àbí kó fàṣẹ nínú òṣì náà. like I said that some people prefer to be they are contented with their present positions. àwọn mìíràn ipò tí wọ́n wà lọ́wọ́ ti tẹ́ wọn lọ́rùn. they don't rebuke poverty. wọn ò tàka òṣì they don't rebook it. wọn kọ òṣì wọn kọ òṣì. they are so much contented with it. ó tẹ́ wọn lọ́rùn. how should I be contented with poverty. báwo ni òṣì ó ṣe tẹ́ mi lọ́rùn. if you are not contented with poverty if you don't want to be contented with poverty. tí o bá fẹ́ kí òṣì kó tẹ́ ọ lọ́rùn. or if you are not contented with it. àbí tó ṣe ò tẹ́ ọ lọ́rùn. you will not indulge in all those factors we have mentioned o oh, ní máa ṣe gbogbo nǹkan tí a ti kọ́kọ́ dárúkọ. o oh, ní máa ṣe gbogbo nǹkan tí a ti kọ́kọ́ dárúkọ. you will not indulge yourself in those factors. o oh, ní máa ṣe gbogbo nǹkan tí a ti kọ́kọ́ dárúkọ. you will stop drinking. wà á dákun láti máa mutí o ní ya ọ̀lẹ́. all those things that we have mentioned. gbogbo nǹkan tí a ti dárúkọ tẹ́lẹ̀. you will not be stingy. o ní ya ahun. all those things can help you poverties in your life. ohun gbogbo tá a ti dárúkọ yìí ó lè ran òṣì lọ́wọ́ nínú ayé rẹ. all those things after you have taken it away. lẹ́yìn tó bá ti kó gbogbo nǹkan yìí kúrò. I'm not stingy. mi ò yáhùn. not you will say that anyway. kò ń ṣe ìwọ ni wàá sọ bẹ́ẹ̀. people around you will tell say maybe you are stingy or not. àwọn tó yọ ká ni wọ́n á sọ bóyá o yáhùn àbó yáhùn. it is people around you. àwọn tó yọ ká ni wọ́n á sọ. if anybody say I'm not stingy. tí ẹnikẹ́ni bá sọ pé mi ò yáhùn. I don't believe. mi ò gbàgbọ́. let's ask people around them. or her. ẹ jẹ́ ká bí ẹni tó they will be able to talk. See. àwọn ni wọn lè sọ. if they if you get say ah it's not sin it's not sin. tọ́ bá sọ pé kò yá kò yá kò yá even in the act of God they can say it's not sin. ní ilé ọlọ́run tọ́ sọ pé kò yá you know it's not that means it's not sin. ẹ mọ̀ pé ló sọ kò yá Am I, am I communicating? No, what am I saying? We want to go and pray. Kí ni nǹkan tí mo sáfẹ́ lọ gbàdúrà? All those parts after you see that ah ah you have cleared yourself out of it. Tó bá ti rí ipò tí múra rẹ kúrò nínú gbogbo àwọn nǹkan tá ti dárúkọ. And you know is it from our father's house? Wà wá wò bó ṣe àtìlè bàbá mi ni. Because those people that are rich from your father's house they go extra mile before they reach. Torí àwọn tí ó lọ́rọ̀ nílé bàbá rẹ̀ wọ́n lọ ju <laughs> wọ́n fi kúnrin ẹsẹ̀ wọn before they reach. kí wọ́n tó di ọlọ́rọ̀. you see anyone that been rich. tó bá rí ẹnikẹ́ni tó di ọlọ́rọ̀. they didn't see down and been rich. wọn kàn jókòó lásán wọn kàn fìdí ọlọ́rọ̀. they go extra mile. wọ́n fi kún ẹsẹ̀ wọn. either in God. bóyá nínú ọlọ́run. or in devil. àbí nínú èṣù. find words into the hand of the devils. àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló wá ọ̀rọ̀ dé ọwọ́ sátani. they find it to the devil. wọ́n wá dé ọ̀dọ̀ sátani. they believe it is devil that has wealth. wọ́n gbàgbọ́ pé èṣù ló ní ọ̀rọ̀. and it is not. o rárá kò rí bẹ́ẹ̀. if you read your bible very well. So bá ka bíbélì rẹ̀ dáadáa. that Deuteronomy eight eighteen will prove that it is God that have the power. ìwé Deuteronomy orí kejìdínlógún á sọ fún fi hàn. orí kẹjọ ẹsẹ̀ kejìdínlógún. orí kẹjọ. orí kẹjọ ẹsẹ̀ kejìdínlógún. eight eighteen. orí kẹjọ ẹsẹ̀ kejìdínlógún. we tell you. ó sọ fún yín. that it is God that have the powers of words. pé ọlọ́run ló ní agbára ọ̀rọ̀ ní ọwọ́. some people have find it to the devil. àwọn mìíràn wá dé ọ̀dọ̀ èṣù. and some people get it rightly. àwọn mìíràn sì rí i ní ọ̀nà tó tọ́. it's God that gave it to them. ọlọ́run ló fi fún wọn. any one of it i don't want to know. èyí tó bá wù kó jẹ́ mi ò fẹ́ mọ̀. tonight. ní alẹ́ yìí. if you can just examine yourself. tó bá kàn lè yẹ ara rẹ wò. as we are going to the prayer. bí a ṣe ń lọ sínú àdúrà. that one. àkọ́kọ́. i'm tired of poverty. òṣì ti sú mi. hi. èmi. i'm tired of poverty. òṣì ti sú mi. I didn't belong to the carcass of the poor mi ò wà ní ẹgbẹ́ àwọn àtòṣì. I don't want to be among them again. Mi ò fẹ́ wà láàrin wọn mọ́. Forget about your locations. Gbàgbé ibi tí o agbègbè tí o wà. People might be in Aso Rocks and they might still be poor. Àwọn mìíràn lè wà ní Aso Rock ṣùgbọ́n kí wọ́n sì tún tòsí they might be working with president and they will still be poor. wọ́n lè máa bá ààrẹ orílẹ̀-èdè ṣiṣẹ́ ṣùgbọ́n wọ́n sì tòṣì. you might see people working in central bank and they still be, they still be poor. o lè rí àwọn tó ń ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń ṣòwò ṣùgbọ́n wàá rí i pé wọ́n tòṣì. i seen a doctor i told you about him that being poor he he is dead now. mo ti rí dókítà mo ti sọ fún yín tí ó tòṣì ó ti kú báyìí. he he he is he poor ó tòṣì. ti death. títí tó fi kú. he died of recent. wọ́n ṣẹ̀kú báyìí. Is it January or December or November? I don't know. I've told you a story. He, he he's a medical doctor. He's, he, he lectures. He practices in teaching hospital. He died in poverty. In one room, someone that is collecting over four hundred thousand. Inú yàrá kẹni tó ń gba four hundred thousand. Room Yàrá ti parlour. He doesn't live in flat, he died. Kò gbé nílé flat tó fi kú. <laughs> when we met with the wife in February, I, I look at us. nígbà tí mo pàdé òun àti aya rẹ̀. I, I look at I, I met wife after mo the. mo bá ìyàwó rẹ̀. I said your husband is gone. No mo ní lẹ́yìn gbogbo ọkọ rẹ̀ padà kú. spirit of poverty. ẹ̀mí òṣì. God has a passion in us to be prosper. ọlọ́run ní ní dúdùn sí pé kí a ṣe rere kí a ní ọ̀rọ̀. not to be poor. pé kí a má tòṣì. first samuel chapter two. ìwé samueli. that's the solution i'm giving you solution. mo ń fún yín ní ọ̀nà àbáyọ. write deuteronomy eight eighteen. ẹ̀kọ́ deuteronomy orí kẹjọ ẹsẹ̀. first samuel chapter two. ìwé first samuel orí kejì. verse seven to eight. ẹsẹ̀ keje sí ìkẹjọ. and as we are going to pray now. bí a ṣe lọ ń gbàdúrà báyìí. First Samuel two verse seven to eight. Samuel kìíní orí kejì ẹsẹ̀ keje sí ìkẹjọ. Are we there? Is it, it's not there? Amen. Amém. Second Samuel chapter 2 verse. Is it? Samuel. Chapter 2 verse. Olúwa sọ di talaka. Ó sọ di talaka. Ó sì sọ di ọlọ́rọ̀. Ó sì sọ di ọlọ́rọ̀. Ó rẹ̀ sílẹ̀. Ó rẹ̀ sílẹ̀. Ó sì gbé sókè. Ó gbé tálákà sókè láti inú erùpẹ̀ wá. That's first Samuel chapter two. samueli kìíní orí kejì ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ kẹjọ ó gbé tálákà sókè uh-huh. láti inú erùpẹ̀ wá uh-huh. ó gbé alágbe sókè uh-huh. láti orí àtàn wá láti kó wọn jọ pẹ̀lú àwọn ọmọ aládé. ẹnìkan gbọ́ mi. somebody is listening to me. alẹ́ ìlólúwa máa mọ jáde kúrò ní ipò tálákà. the lord will take you out from the situation of poverty. mo ló máa mọ jáde kúrò ní ipò tálákà. the lord will take you from the position of poverty tonight. second corinthians chapter eight verse nine. Corinthians kejì orí kẹjọ ẹsẹ̀ kẹsàn-án. nítorí ẹ̀yin mọ orí ọ̀fẹ́ olúwa wa jésù kristi pé bí òun ti jẹ́ ọlọ́rọ̀ rí ṣùgbọ́n nítorí yín ó di tálákà kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa ẹ̀mí for ye know the grace of our lord jesus christ that through he was rich, yet for your sake he became poor. Ó di tálákà. That ye through his poverty might be rich. Amen. Amen. If Jesus has made himself to be poor for us to be rich. There's nothing that's supposed to make us to be poor again. Every spirit of poverty in your life. Gbogbo ẹ̀mí òṣì tó wà nínú ayé rẹ. Shall be destroyed tonight in Jesus' name. Àti píparun ní orúkọ Jésù. It is time to break the seal of poverty. Ó tó àkókò láti fọ́ èdìdì òṣì. I want you to believe in God tonight. Mo fẹ́ kí o gbàgbọ́ nínú Ọlọ́run ní alẹ́ yìí. And I want to believe in his power. Mo fẹ́ kó gbàgbọ́ nínú agbára rẹ̀. One, he don't want you to be poor lákọ̀ọ́kọ́ kò fẹ́ kó tòṣì. and if not being poor. tó bá wá tòṣì. tell God I don't want to be poor. sọ fún ọlọ́run pé mi ò fẹ́ tòṣì mọ́. I don't want to be poor. mi ò fẹ́ tòṣì mọ́. now if you don't want to be poor. tó bá wá fẹ́ tòṣì mọ́. after we have living here. lẹ́yìn sábà ti kúrò níbí. go and work on those factors I've mentioned. lọ ṣiṣẹ́ lórí àwọn nǹkan tí mo ti kọ́kọ́ kà síwájú. but we are going to pray. ṣùgbọ́n a ó gbàdúrà. if there's any power or covenant or causes. tí agbára kọ̀ọ̀kan bá wà tí májẹ̀mú kọ̀ọ̀kan that make you to be poor poor. tó mú ọ tonight. ní alẹ́ yìí. tonight. ní alẹ́ yìí. tonight. ní alẹ́ yìí. the blood of Jesus will destroy them. ẹ̀jẹ̀ jésù yóò bà wọ́n jẹ́. I said they will destroy them. yóò bà wọ́n jẹ́. I said they will destroy them. yóò bà wọ́n jẹ́. I said it will destroy them. yóò bà wọ́n jẹ́. All you need to do is just to give your life to Jesus. Ohun gbogbo tó nílò láti ṣe ni láti fi ayé rẹ̀ fún Jésù. You cannot be rich through Christ when you have not given your life to Him. O ò lè dọ́rọ́rọ̀ nípasẹ̀ Jésù nígbà tó o ti fàyè rẹ̀ fún Jésù. You can only be rich through Him when you have given your life to Him. O kàn lè dọ́lọ́rọ̀ nípasẹ̀ nígbà tó bá fi ayé rẹ̀ fún Jésù. That is number one thing. Nǹkan àkọ́kọ́ nìyẹn. Number two thing is to cry unto the Lord. Nǹkan ẹ̀kejì ni láti ké sí Ọlọ́run. Especially in His word. Pàápàá nínú ọ̀rọ̀ rẹ̀. Use his word. Lo ọ̀rọ̀ rẹ̀. You have made me to be rich. O ti sọ mí di ọlọ́rọ̀. Through your death and resurrection. Nípa ikú àti àjíǹde rẹ̀. You are rich. Ọlọ́rọ̀ ni ọ́. But you make yourself to be poor for me to be rich. O wá sọ̀rọ̀ rẹ̀ di tálákà fún mi láti di ọlọ́rọ̀. I there must no enemy poverty in my life. kò gbọdọ̀ sí òṣì kankan nínú ayé mi mọ́. rise up on your feet. dìde ní orí ẹsẹ̀ rẹ. rise up your feet. dìde ní orí ẹsẹ̀ rẹ. are you tired with poverty. ṣé òṣì ti sú ọ. ask somebody beside you. bí ẹnìkan ní ẹgbẹ́ rẹ. tell him are you tired of poverty. sọ pé ṣé òṣì ti sú ọ. how many people are tired of poverty. ẹ̀yin mélòó ni òṣì ti sú. you are truly tired. lótìtọ́ òṣì ti sú ọ. of poverty. You have tired of poverty. Òṣì ti sú ọ. Lift up your hands. Nàwọ́ ẹ̀ sókè. Tonight. Ní alẹ́ yìí. I need your better amen. Mo nílò àmì rẹ tó dára. You are coming out of poverty. Ò ń jáde kúrò nínú òṣì. What kind of amen is that? I said you are coming out of poverty. Irú àmì wo ni eléyìí? Ò ń jáde kúrò ní inú òṣì. I said you are coming out of poverty. Ò ń jáde kúrò ní inú òṣì. In my findings. Nínú ìwádìí mi. I discovered there is a seal for poverty. mo ṣàwárí pé èdìdí kan wà fún òṣì. bẹ́ẹ̀ni irọ́ ni pé ìran mẹ́ta ìtòsí ìran mẹ́ta ò gbọ́dọ̀ tó lọ sí. it's a lie that three generations does not bàbá sọ èmi ló lu ọmọ jésù ṣe èmi ló lu ọmọ ọmọ dáadáa ìran mẹ́ta ò gbọ́dọ̀ mo ti rí ìran mẹ́rin tó jó lóṣèré. i have seen four generations that they are poor bàbá bàbá bàbá bàbá bàbá. generation generation upon generation upon generation. ọmọ yẹn bàbá tó ti lọ lórí tiẹ tí o ti. you that you don't have anything now don't you know the number of the fathers that have passed you. àbọ̀ ọgbẹ́ ìtàn pé ìran bàbá bàbá bàbá bàbá rẹ àwọn náà ní cbn. or did you hear in the history that it is your forefathers that own cbn. tán bá lọ́rọ̀ ni ó yẹ ká rí ipa wọn lẹ̀. if they are rich or if they you should have seen ẹgbẹ́ ọwọ́ yín sókè. raise up your hand. máa pe àdúrà méje. I will call seven prayers. èdìdí òṣì nínú ayé. the seal of poverty in my life. ó yá fọ́lá lẹ́yìn. break tonight. ẹ gbọ́ mi dáadáa. lis ten to me well. ẹ máa jẹ́ kọ́ ọwọ́ yín ó le. you will let your hand be strong. èdìdí òṣì. the seal of poverty. nínú ayé mi. in my life. ẹ̀yin ọ̀dọ́ ni ẹ gbàdúrà. the youth pray. ó yá fọ́. pray. gbàdúrà bí gbàdúrà wà lórí òkè yẹn ni o. pray as if you are on the mountain. bí gbàdúrà mo ń lọ sórí òkè yẹn. as if the way we used to go to mountain. ó yá fọ́. pray. ó yá fọ́. pray. ó yá fọ́. pray. àdúrà. The seas of poverty is in my life. Èdìdì òṣì nínú ayé mi. Break tonight. Ó yá fọ́. Pray tonight. Fọ́ ní alẹ́ yìí. Pray tonight. Fọ́ ní alẹ́ yìí. Pray tonight. Fọ́ ní alẹ́ yìí. Every seed of poverty. Èjì tí ó ṣì nínú ayé mi. Every form of seed of poverty is in my life. Gbogbo èjì tí ó ṣì nínú ayé mi. Break. Fọ́ pray tonight. fọ́ ní alẹ́ yìí. pray tonight. fọ́ ní alẹ́ yìí. pray tonight. fọ́ ní alẹ́ yìí. pray tonight. fọ́ ní alẹ́ yìí. every seal of poverty in my life. gbogbo ìdìdí òṣì nínú ayé mi. break. fọ́. gbogbo ìdìdí òṣì nínú ayé mi. every seal of poverty in my life. fọ́. pray. Jésù Olúwa wa. in Jesus name we pray. ẹ̀yin mélòó ni ọ̀rọ̀ wù. How many of you wants to be rich? All dá o. You want prosperity. Amen. All, ṣe kí all, Ọ̀rọ̀ dá. Wealth is good. What we are praying on the people in diaspora they don't understand. Mo rántí They are not excluded. Mo rántí àwọn ìgbà kan. I remember sometimes ìrírí àkọ́kọ́ mi nínú rírìn àjò lọ sí kò ní orílẹ̀-èdè. my first experience of firstly travelling out of the country. ìgbà yẹn gbọ́ àjẹ́ tí ì lọ. you know that time we don't even know. mo bá àwọn kan pàdé tó pé wọ́n ní ọdún bíi mẹ́ẹ̀ẹ́dógún làwọn ti wà mí àwọn ò tí ì rí owó ọkọ̀ tẹ́jọ lọ lé. I um, I met some people that they've been there for more than 15 years, but they've not been able to gather money to send home owó ọkọ̀. okay transport fare to take them back home. owó mọ́tò nù ticket to buy ticket. ticket to take them but back home. àwọn òróró táwọn èèrà ticket. that they have not been able to gather money to buy ticket to take them. ticket ń gbà how much were they selling tickets 60, then. sixty thousand seventy thousand fifty five thousand. like around fifty five sixty seventy. fifty thousand. fifty thousand ẹlòmíì ò tí rí ìtújọ báyìí. some say they have not been able to gather them. ó kàn jẹ láti inú abọ́ sí ẹnu. it's just eating from the plate to the mouth. ó náà bá jẹ wá lọlé gan. he said even if I now go home. kí ló ń fẹ́ mú dání. what will I take home? olúwa fi ibi tẹ́nì kọ̀ọ̀kan wá olúwa fi bo ẹlòmíì láṣìírí ni o. the lord used our location to cover our secret. jọ tó bá mọ̀ pé lóòótọ́ òsì wà létí aṣọ rẹ bí ìgbẹ́ kíkí létí gbẹ̀gìrì àwo gbẹ̀gìrì múra dáadáa kó lò. if truly you know you have poverty at your sleeve. òbírí pọ̀ òsì láyé mi o. every seal of poverty in my life. òbírí pọ̀ òsì láyé mi. every round about of poverty in my life. ó yà fọ́ àdúrà. ah ah. òṣì láyé mi. round about of poverty in my life. ó yá fọ́. Fall alive. Break tonight. Oh ó yá fọ́ fọ́ fọ́ fọ́ fọ́ fọ́ fọ́ fọ́. break break. aha aha aha mọ́mí yẹn sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ òbí ní pọ́ọ̀sì láyé mi. round about of poverty in my life. ó yá fọ́ fọ́ fọ́. Jésù Olúwa wa. In Jesus name we pray. Jẹ́ n sọ iyán eléyìí fún ọ. Let me just tell you this. Ẹ jẹ́ kí n sọ eléyìí fún yín. Kì í ẹgbẹ́ o. Listing. Kì í ṣe gbogbo ṣiṣẹ́ ṣiṣẹ́ ló lọ́rọ̀ láyé. It is not every workers or every worker only that is rich in life. Forever. Amen. Kì í ṣe gbogbo wọn ló lọ́rọ̀. It is not everyone that labour are rich àwọn kan labour ju àwọn kan tó lọ́rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lọ. there are some people that labour more than those people that are rich presently oore ọ̀fẹ́ kan ní fúnni lọ́rọ̀. it is one grace that gives one's wealth. agbára kan ní fúnni lọ́rọ̀. it is one power that gives one's wealth. ọ wàá sọ pé òfẹ́ òsì mọ́kọ́rọ́ ò lè dé. you will not say you don't want poverty again so that wealth can come. àìlè rẹ ni àwọn mi ò mọ̀ pé wọ́n ń gbàdúrà pé olúwa mi ò fẹ́ òsì. some people don't know that they used to pray that lord i don't want poverty again. ẹlòmíì ò gbàládùá rí. some people have never prayed it. wọ́n kàn lọ bí sá padà bí ni pé yẹn náà ti wá. they will just go to work and come back they just think someone can make wealth that way. You will pray call the name of jesus. the covenant of poverty with my generation. ẹ̀jẹ̀ jésù of jesus destroy it over my own life. má jẹ́ mọ́ọ̀sì pẹ̀lú ìran mi. covenant of poverty with my generation. ẹ̀jẹ̀ jésù bàjẹ́ lórí mi lálẹ́. blood of jesus destroy it over my own life. bàjẹ́ lórí mi lálẹ́. destroy it over my own life. bàjẹ́ lórí mi lálẹ́. destroy it over my own life. ó yá àdúrà. jesus. Aha! májàmú ọ̀sìn pẹ̀lú ìran mi. the covenant of poverty with my generation. ẹ̀jẹ̀ jésù bàjẹ́ láyé tèmi lálẹ́. blood of jesus destroy it over my own life tonight. ẹ̀jẹ̀ jésù bàjẹ́ láyé mi lálẹ́. blood of jesus destroy it in my own life. ẹ̀jẹ̀ jésù bàjẹ́ lálẹ́ yìí. blood of jesus destroy it tonight. májàmú ọ̀sìn pẹ̀lú ìran mi. covenant of poverty with my generation. májàmú ọ̀sìn pẹ̀lú ìran mi. covenant of poverty with my generation. májàmú ọ̀sìn pẹ̀lú ìran mi. covenant of poverty with my generation. ẹ̀jẹ̀ jésù bàjẹ́ lálẹ́ yìí. blood of jesus destroy them tonight. ẹ̀jẹ̀ Jésù bàjẹ́ lálẹ́. Lord of Jesus destroy them tonight. Ẹ̀jẹ̀ Jésù bàjẹ́ lálẹ́. Lord of Jesus destroy them tonight. Jésù Olúwa In Jesus name we pray. Agbára báyìí strength báyìí. Agbára. Uh, strength your strength. Your strength. Doesn't give you word. Kò fún ni lọ́rọ̀. I tell you the reality. Mo sọ òtítọ́ bẹ̀ fún yín. When I was young. Nígbà tí mo kéré. I do travel, not young like kékeré bẹ́ẹ̀ náà. I do travel to meet my dad, my father in North. Mo máa ń lọ ìrìn àjò láti lọ bá bàbá mi ní North. Where he works. Níbi tán ti ń ṣiṣẹ́. You know we are into wood. A wà à ń ṣiṣẹ́ igi. Igi. A wà nínú. Gbogbo àwọn ọmọ ìdajì wọn iṣẹ́ igi náà ṣe amen. People from our town dey ọmọ sọlọ bẹ́ẹ̀ mi do the work of God. Tí n bá ti wá lọ gbọ́dúndé lọ. Anytime I travel there tábà ti jòkó sọ à jòkó sí sawmill. we will sit at the sawmill. sawmill la máa rí bọ́ọ̀sì láàárọ̀ á padà lọ́lé. we will go to sawmill in the morning then we go home. ọmọkùnrin kan ní òkóró. They called the name of a boy Okoro. Arákùnrin kan, ó kúrú báyìí. He is very short. Apá rẹ̀ bẹ́ẹ̀ tó mẹ́ ìgẹ̀mí báyìí ní apá rẹ̀. He my ìyá's muscle. a wá gbé igi kan pè ní thirteen thirteen ṣẹmọ timber wọn kàn gé lórí báyìí wọn gé sálẹ báyìí wọn gé lẹgbẹ báyìí wọn gé lẹgbẹ báyìí. they will cut it by the side by the head. thirteen thirteen feet thirteen thirteen feet and thirteen length length. kẹ thirteen á and he will put it on his head. mi ò tí ì rí irú èèyàn bẹ́ẹ̀ rí. I have not seen someone like that before. and he will carry it. he will carry it from the summit to the main road for those people that want to carry it. it does not mean that he was rich it does not make him rich. sọdọlọwọ. it does not make him rich. wọ́n ní nínú gbogbo sọ́mẹ̀lì. they said in all the sawmill. kò sẹ́ni tó ṣiṣẹ́ tó kóró. there is no one that labour as okoro. nínú gbogbo sọ́mẹ̀lì. in the sawmill. kò sẹ́ni tó lágbára tó kóró. there is no one that has power like okoro. ìròyìn tí mo kàn máa ń fetí gbọ́ lójoojúmọ́ nù. that is the news I used to hear about. sọdọ́ nínú nínú gbogbo sọ́mẹ̀lì. in all this sawmill. okoro náà ló tòṣì jù. and it is okoro that is the most that is poor that is very poor. ẹgbẹ́ ọ méjèèjì sókè. raise up your two hands májẹ̀mú òsì pẹ̀lú ìran ẹ. the covenant of poverty with your generation. ẹ̀jẹ̀ jésù máa bàjẹ́ lálẹ́. the blood of jesus will destroy them tonight. ìbáṣe bó ṣe ní agbára tó. if I all it how he has strength. tó lè ṣiṣẹ́ tó. and he can work labour. fọ́nà ló lówó jù ni. that is what makes him to be more richer. mi ìbá tó ríyìn fún. i would appreciate him. wọ́n fi ìyẹn kún o. They don't used to add that one to it that is the most perfect. But I know he's the most poor person there. Because he's the one that used to carry things. Kò ní bẹ́ẹ̀dì inú sọ́mẹ̀lì ní sùn. He does not have a bed, he sleeps inside a sawmill. Ẹgbẹ́ ọ méjèèjì sókè. Raise up your two ends. Bó bá rí àmì ṣe lẹ́ẹ̀kan sí. If you are able, able to say amen. Májàmọ́ sì pẹ̀lú ìran rẹ. The covenant of poverty with your generation. Ẹ̀jẹ̀ Jésù bàjẹ́ lálẹ́. The blood of Jesus destroy them tonight. Amen. Ẹ pariwo. Ẹ̀mí ó sì. Jáde lára mi. Àdúrà. Jesus aha. Ẹ̀mí òsì. Spirit of poverty. Jáde lára mi. Get out of my life. Jáde jáde jáde jáde jáde. Get out. Jáde jáde jáde jáde. Get out. Tàlí bro ṣe kárọ̀nù ẹ̀mí ò sì jáde lára mi lálẹ́ yìí. the poverty get out of my life tonight. jáde lára mi lálẹ́ get out of my life tonight. Mama, yẹn ò dẹ̀ sọ̀rọ̀. that mommy is unable to Auntie speak. àti yẹn ò dẹ̀ sọ̀rọ̀ báyìí. that sister is unable to ah, speak now. Ah, ah, ah, ah, ah, ah, ah. jáde. get out. ìwọ ẹ̀mí òsì. you spirit of poverty. jáde láyé mi. get out of my life. jáde láyé mi. get out of my life. jáde láyé mi. get out of my life. jáde láyé mi. get out of my life. jáde láyé mi. get out of my life. ẹ̀mí òsì. spirit of poverty. mi ò fẹ́ I don't want you anymore. Kyle Lescapolina. Jésù Olúwa wa. In Jesus name we pray. Agbára. Power. Tó bá ó Mule That make covenant with poverty. Pẹ̀lú ìṣẹ̀dá mi. With my creation. Tó gba agbára. All power. Tó bá ó sì pẹ̀lú ìṣẹ̀dá That make covenant with my creation. Wọ́n ní ẹ fi lẹ̀. They say leave him. Kò lè ní rárí. He can never make it torí wọ́n agbára. because they journey, the journey of power. ẹ gbọ́ o. lis ten. ohun tí mò ń sọ fún ẹ yìí. what i'm telling you. ọ̀pọ̀lọpọ̀ wa lóògùn rẹ́ńjà o. a lot of us have been afflicted with that battle. àwọn kan ti rìnrìn bẹ́ẹ̀. some people have gone on such journey. that one. kò lè ní láàrin. can never make it. bàbá lò kò lè jẹ́. even if they use it it will not answer. torí pé kí ni. The reason is that agbára kan ti ṣiṣẹ́ lórí ẹ̀. A power's work on it. Pé kò lè lọ́rọ̀. That it can never be reached. Wọ́n ní bó ṣe máa bá kú nìyẹn. They said that's how it's going to die. Ẹni tó ní bó ṣe máa bá kú Anyone that said that's how you're going to die. Ẹni yẹn kú kò jìjì. The person dies suddenly. Amen. Agbára tó bá òsì múlẹ̀ pẹ̀lú ìṣẹ̀dá mi. The power that make covenant with my creation. Lánàá àdúrà. Ah! agbára tó bá òsì múlẹ̀ pẹ̀lú ìṣẹ̀dá mi. power that make covenant with poverty with my creation. lànà lọ́lẹ̀. catch fire tonight. ọmọ ìkálẹ̀ bó ṣe gàn. agbára tó bá òsì múlẹ̀ pẹ̀lú ìṣẹ̀dá mi. power that make covenant with poverty with my creation. lana. cut fire. Jesus, Olúwa wa. In Jesus name we pray. Wàá jẹ́ kó wọn sáré. You make it to be fast. Àsìkò tó jáde lára mi arúgbó lákìsà mo fi ọbú jáde lára mi kí ló wí o. jáde lára mi arúgbó lákìsà mo fi ọbú. you will make your hands to two. sáà you know we used to sing it as well. àsìkò tó jáde lára mi arúgbó alákìsà mo fi ọbú jáde lára mi kí ló o. jáde lára mi arúgbó alákìsà mo fi ọbú jáde lára mi. Lábẹ́ lára mi, àdúgbò aláìsà mo fi ọ́bù jáde àsìkò tó jáde lára mi àgbo alákìsà ló fi jáde lára mi. jáde lára mi jáde lára jáde lára mi jáde lára jáde lára mi jáde lára jáde lára mi. mami yóò sọ̀rọ̀ jáde lára mi lè ayé ònù ni jáde lára mi jáde lára mi ẹ̀yin kẹ́ńgúnra o jáde lára mi wàlí bọ́sẹ̀kà ònì jáde lára mi ó yá ó yá jáde lára mi jáde lára mi. jáde lára jáde lára mi jáde lára jáde lára jáde lára jáde lára jáde lára jáde lára jáde lára jáde lára mi ó dẹ sọ̀rọ̀. jáde lára mi jáde lára mi ó jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára àsìkò tó jáde lára mi arúgbó alákìsà mo fi ọbú jáde lára mi àsìkò tó. The spirit of poverty is the spirit of a ragged old man. Listen. Shout. show the spirit of the old ragged man. That is doing the work of the oh, spirit of yeah, man. Jáde! Ah! Àdúrà! In the name of Jesus. Jesus' name we pray. Let me call like two more prayer points for you. Call the name of Jesus once. Holy Spirit. In half seconds. Half, half minutes. Half minutes. Holy Spirit. By the time you call, it will be half minute.

Out of poverty into wealth tonight. Let somebody pray it well. We should be able to rewrite the story of your generation from your own. We should be able to be able to rewrite the history or story of your generation from you. If you have been born as a poor, you are not at fault. If you not die as a poor, it is a sin for you. That means you do not know the secret or mystery of the word of God. Shout. In the name of Jesus. Amen. Amen. <laughs> welcome now. In the name of Jesus. Jesus. Aha! Kaiunoni. Mú mi jáde kúrò nínú òsì. Take me out of poverty. Bọ́ sínú ọ̀rọ̀ lálẹ́ yìí. Into wealth tonight. Mommy, mi Take me out mo mi jáde kó nọ́ọ̀sì bọ́ sínú ọ̀rọ̀ lálẹ́. Take me out of poverty tonight and take me into wealth. Jésù Olúwa wa. In Jesus' name we pray. I reject it. Mo taka òsì dànù. I reject it ìyẹn ni pé èmi àtòsí àní nǹkan kan ṣe mọ́. that means I am poverty I have nothing to do to get back. ẹgbẹ́ àyín tẹ bá gbàdúrà yìí dáadáa. you that you, if you pray this prayer very well. tọ́ba mọ̀ pàdúrà ni lọ gbà fún ọjọ́ méje lórí. if you know it is your prayer go and pray for seven days. ó máa wà lórí YouTube ó máa wà lórí Facebook. it will be on YouTube and on Facebook. àwọn àdè máa bẹ àwọn àwọn media kan fún wa ní ọ́díò rẹ̀ pẹ̀lú gbogbo tó ń ṣe látàárọ̀ yẹn. and we also beseech the media to give us a audio. wọ́n lè ti dáadáa nínú ọlùdé yìí gbà. go and pray it well in this holiday if they don't do good or make it in your generation let your home be different. èèyàn you pray to a certain point that you say I pass or cross over this. Your generation will now be imagining how did you cross over? You cross over. I say you cross over kódà tó bá fẹ́ kọjá. even if you want to cross over. àwọn tó bá mọ̀ pé ó ṣe tán nu wọn. you if those that you know they are ready among them. sísan àwọn tó fọ padà bọ́lẹ̀ o. not those people that will draw you down. ẹ fara yín dání báyìí. hold yourself together. kẹjọ gòkè. and climb up. ó possible. it is possible. ṣùgbọ́n kò gbà. but lots of times. kì í work. it does not work. ọba akọ lọ ná. we maybe you should firstly go. evangelist àmọ́ ní bẹ́ẹ̀ ló ṣe rí pé káwọ́ kọ́ lọ káwọ́ tẹ̀sí. firstly go kọ́ ọmọ ẹ̀sán àmọ́ fàwọn yòókù. before you now start drawing others. ẹn tí agbára bá wà. if there is strength. ẹnìkan bẹ́ẹ̀ bì. someone is here. ìwọ ni wàá kóràn ẹ gòkè. it is you that will draw your generation up. wọ́n á máa sọ̀rọ̀ two million. They will now be talking about two million. All of you now be silent. Ten million. They will talk about ten million. Everybody will You will now fold your hands and be silent. Million they will talk about five million. yóò dájú àtàwọn announce obituary. it now be as if they announce someone's obituary. yóò dájú announce ikú èèyàn kan. as if they announce someone's obituary. one million ní family ẹlòmíì gbogbo sọ. even if they talk about one million in some people's family. everybody ó sì dákẹ́ ìyá pé bóyá wọn announce òkú èèyàn. everyone will keep quiet as if they announce someone's obituary. Eh, wọ́n sọ one million. one million. mo wà bá lọ́sẹ̀ tó kọjá. àwọ̀. ẹ̀ka ọmọ mark ó kàn wá ṣe ó dẹ̀ ṣépè. I was at the bank last week and someone was cursing the person he was cursing he was right. the the banker was telling us. the banker ń sọ fún the rate at which people are looking for money today they don't understand it. some months ago is it up to a month ó lóun òun drive padà lọ sí ilé ọmọọrán ló ti máa ń wá. that it's not up to a month that he was driving back home he, was, he used to come from omoaran. he travel every day. ó máa ń lọ ìrìn àjò ìlú ojoojúmọ́. olóòjì kan ló eh, ọ̀nà bíi òkè after òkè ọ̀la ibi táwọn ọlọ́pàá máa ń wà. Eh, when he passed the uh, eh, olóòjì ti bẹ̀ dàrú. and he see the place was in chaos. ọba park. and he parked. kí ló ṣẹlẹ̀. what happened. wọ́n mú àwọn boys méjì kan. they arrested some two boys. tán kó orí àwọn twins dání. they carried the head of two of twins. fresh head orí tó tutù. twins bó náà ṣe pa àpé ìyá kan náà dá lórí ọmọ méjì. that means it is a mother that they fresh head of twins. orí tó tutù àwọn bèjì orí wọn tó tutù. wọ́n kó bọ̀ láti ibìkan àwọn ọlọ́pàá wa dá wọn dúró. they were bringing it from a place and the police stopped them. wọ́n náà ń suspect wọn wọ́n the police said they suspected them and they asked them to. wọ́n fẹ́ lọ kó orí yẹn ṣe oògùn. they wanted to go and make rituals with the head. owó money bí àwọn yahoo náà ni àmọ. maybe they are yahoo. bàbá yẹn bá ń ṣe olórí burúkú. the man was cursing. àwọn wèrè. the he was cursing. ayé wọn ò ní da. that it should not be good. lájọ́ tí mo ti ṣiṣẹ́ sísá mi ò tí ì pa one million. that since he has been working as a teacher he has never made one million. he was lọ́sẹ̀pẹ̀ lẹ́fẹ̀ẹ́ mọ̀ pọ̀ he was cursing when I see his curse is getting too much I shifted. àwọn ọmọ wèrè wọ́n ah, ṣòfò. <laughs> muslim ni ẹ bọ́ sẹ́ pé àwọn kì ṣe ọgbọ́n muslim ni máa pé. it's all muslim that curse. tí wọ́n fẹ́ ṣe pé lọ́rin wọ́n sọ̀bọ̀ eléri bú ọmọ. Ìlọrin cost that's how they cost. wọ́n á wò ó lóòótọ́. I look at them. one million ọlájọ́ tó ti ṣiṣẹ́. He says since he has been working. Oníbòlò tó ṣe fẹ́ pé mẹ́fà, oníbò lè pé mẹ́fà náà. He said how will the zero be up to six? That is not possible. Odò pé mẹ́fà lẹ́yìn owó, ó lọ tí ì And he said he has never seen the zero at the back of his money to be up to six. Let them be talking millions at the ears of that how do you feel. Somebody is under my máa you will not be poor again. Oh, ní so mọ́ amen. this is the prayer point as you mean. Lord make a covenant of wealth with me that my generation can never finish eating from it. Sọ́ọ̀lẹ̀ gbà We be able to pray it bá mi dá májẹ̀mú ọ̀rọ̀ help me make a covenant of wealth with me. tí ìran mi ò lè jẹ tán. that my generation will never finish eating for life. tí ìran mi ò lè jẹ tán. that my generation will never finish eating it for life. tí mi ò lè jẹ tán tí ìran mi ò lè jẹ tán. that I will never finish eating that my generation will not finish eating. ẹ jẹ́ kí ẹnìkan gbà lálẹ́ yìí. let someone pray tonight. that is the last prayer point for tonight. kókó àdúrà tó gbọ́. olúwa ọlọ́run ẹlẹ́dàá mi o. o oh, God of my creation. bá mi dán mọ́jà mú lálẹ́ yìí o. come with me tonight. Láàmì àti ìran mi ò lè jẹ tán. Òun yà àdúrà. Bá mi dá májàmú ọ̀rọ̀. Èyí tí èmi àti ìran mi ò lè jẹ tán lọ́lọ́ yìí. Make a covenant of wealth with me that I and my generation can never finish eating. For Lebanon. ọ̀rọ̀ tí èmi àti ìran mi ò lè jẹ tán. the words that I am the generation of the generation Lord take me into it tonight. mú mi wọnú ọ̀rọ̀ tẹ́mi àti ẹbí mi ò lè jẹ tán. take me into the words that the my I and my generation can never finish eating. tí ìran mi ò lè jẹ tán. that my generation can never finish eating ọ̀rọ̀ nípa ti ìlera. the health concerning health. ọ̀rọ̀ nípa ètò ìṣúná. wealth concerning finance. ọ̀rọ̀ nípa ti ẹ̀mí. wealth concerning spirit. spiritual wealth. olùwàbá mi tajà lọ́lẹ̀ yìí. lord make it with me tonight. ọ̀rọ̀ nípa ti ìlera nípa ti ẹ̀mí nípa ti ara nípa ti ti ti ti ètò ìṣúná olúwa bá mi dá lálẹ́ yìí. wealth concerning health concerning finance concerning everything lord make it with me tonight. Jésù Olúwa In Jesus name we pray. Ẹ̀yin mélòó lẹ pé láti alẹ́ lọ ìtàn yín yí padà? How many of you know as from tonight your story has changed? Mo wí lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun. I say the name of God of hosts. Olúwa yọ̀ǹda ọ̀rọ̀ sínú ayé rẹ. The Lord grant wealth into your life. Mo ní Olúwa yọ̀ǹda ọ̀rọ̀ sínú ayé rẹ. The Lord release wealth into your life. Mo ní Olúwa yọ̀ǹda ọ̀rọ̀ sínú ayé rẹ. The Lord release it into your life. Ogun òsì. The battle of poverty. mo lọ ṣẹ́ pátápátá. I say it is conquered finally. láti alẹ́ yìí as from tonight. ìgbé ayé òsì yẹn dópin o. the lifestyle of poverty end. mo ní ìgbé ayé òsì yẹn dópin lọ́lẹ̀. I say the lifestyle of poverty end tonight. ó ti rí bẹ́ẹ̀. it is so. jésù olúwa wa. in Jesus name we pray. mo ti yọ ọ́ mo ti yọ mo ti yọ ọ́ mo ti yọ nínú ẹgbẹ́ olóṣì láyé o mo ti yọ. mo ti yọ eh, o oh, mo ti yọ. lulu dada. mo ti yọ o oh, mo ti yọ. nínú ẹgbẹ́ olóṣì láyé o mo ti yọ. bí ẹsẹ̀ mọ́ mi ṣé wàá jó báyìí amen. amen. amen bí ẹni tó ti kú òun òsì. dance like someone that has come out of poverty. ìrìn ẹni tó bá tòsí yàtọ̀ sí ìrìn ọlọ́rọ̀. the way a poverty will walk is different from the way a rich man will walk. jó bí olówó. dance like mo a rich man. mo ti yọ mo ti yọ mo ti yọ mo ti yọ nínú ẹgbẹ́ olóṣì láyé o mo ti yọ. Hey! mo ti yọ̀ o oh, mo ti yọ̀ mo ti yọ̀ oh, mo ti yọ̀ nínú ẹgbẹ́ olòṣì oh, mo ti yọ̀. ó dààmú mo ti yọ mo ti yọ oh, mo ti yọ nínú ẹgbẹ́ wo ló sì láyé o oh, mo ti yọ. Oh, mo ti yọ mo ti yọ mo ti yọ nínú ẹgbẹ́ wo ló sì láyé o mo ti yọ. ó pè tó méjì. mo ti yọ o mo ti yọ mo ti yọ o mo ti yọ mo láyé o ti yọ. ṣe bye bye sí wọn ṣe bye bye. mo ti yọ. mo ti yọ inú ẹgbẹ́ o sì láyé o eh, ti yọ. mo ti yọ o ti yọ. mo ti yọ o ti yọ. inú ẹgbẹ́ o sì láyé o ti yọ. mọ̀ pọ́n máa ń pàdé àwọn olòṣì. if they you know they used to call the meeting of the poor people. ìwọ lè máa ń fi style pé. you might not know but they used to use style. tó bá ń pàdé àwọn olòṣì ọ̀ọ́ni síbẹ̀. if they are calling the meeting of the poor man you will not be there. tó bá fẹ́ ṣe ìnáwó ńlẹ̀ yín. if they want to do a ceremony in your house. tó bá fẹ́ ṣe ìnáwó ńlẹ̀ bòmí. if they want to do ceremony in some people's house in some people's family. family. family. amen. amen wọ́n mọ àwọn tó máa ń pè pé kan wá pé ẹ ẹ jẹjẹ à á mọ pa mí o ẹ mọ pa máa ṣẹ́gi o à á ṣẹ́gi o ẹ tètè sọ fún ìyàwó yín kó tètè délẹ̀ o. tell your wife to get there early. ẹgbẹ́ olùsìn náà fi sílá pé o. dọ́. listen. nínú àwọn ṣé sọ ṣe ṣe. is it possible. sọ ṣe ṣe. is it possible. kí mami wa lọ́fà ń sarah tó wà ní cbn. Our tó retire at CBN. that retire at CBN. Sarah Alade. Sarah Alade. kí mọ́mì. mọ́mì. ṣé o lè fẹ́yàwó runú family nǹkan pẹ̀pẹ́ kó tètè bá ṣẹ́gi. can they call her to come early to come and she ìyàwó CBN the CBN okay the CBN governor has said. after CBN governor then. The CBN governor ngbà náà. Amen. Ṣé wọ́n lè pe pé kó tètè wá ṣẹ́gi? Can they call her to come and come and she Ṣé wọ́n lè pe Gbémisọ́lá Sàràkí pé máa bọ̀ tètè wá àádé ládélẹ̀ wá ṣẹ́gi o? Can they call Gbemi come early to come and she come? Wọ́n ò bí ọ̀dà. They they don't born them o. Àbí ká tó kólẹ̀ fún ọ lọ pé mọ́mí wa o. After the she is going to kneel down again Ẹnìkan gbọ́ mi. Someone is listening to me. Tábà pẹ́ pàdé àwọn olòṣì. If they are calling the meeting of oh, the poor people, you will not be there. Amen mo lóò ní sí bẹ́ẹ̀ mọ́. I say you will not be there anymore. mo lóò ní sí bẹ́ẹ̀ mọ́. I say you will not be there anymore. mi ò ní pé tí bá pè pàdé family kan mọ́ lọ́mọ sí o. I don't say if they call family meeting you should not go and join them o. wọ́n ti kọ̀yà tí tí ò bá tó kọ̀yà wà lọ́wọ́ ẹ o ṣùgbọ́n tó fi kọ̀yà. but what you will use to stop suffering. tó fi kọ ẹ̀gbin. to end reproach. olúwa máa yọ̀ǹda ẹ̀ sọ́wọ́ ẹ̀. the lord will release it into your life. àwọn mélòó la ti ṣe bye bye sí àwọn olòṣì. how many of us has made a bye bye goodbye to poverty. olólòṣì onítọ́lẹ̀ náà èmi ìṣòlòṣì mọ́. I am no longer poor. wọ́n ní bishop wọ́n ní bishop ń pray lórí lọ́jọ́ kan. said bishop was praying when they and he was speaking on wealth. ọ̀lẹ́ kan wá dìde pé ah but when you say everybody will be rich the man said someone rose up and said you might be poor when you say gbogbo èèyàn máa jẹ ọlọ́rọ̀ ìwọ lè tòṣì ṣùgbọ́n mi ò ní tòṣì. let your faith help you from now. rẹ kó ràn lọ́wọ́ láti sìn. the lord bless you. ọlọ́run á ọ. to God be the glory. ni fún ọlọ́run. on sunday church bless God bless this church with a bouncing baby boy. Ní ọjọ́ ìsinmi, Ọlọ́run bùkún ìjọ yìí pẹ̀lú ọmọkùnrin làǹtì. After thirteen years of delay. Lẹ́yìn ìdádúró ọdún ọdún mẹ́tàlá. After thirteen years of delay. Ìdádúró ọdún mẹ́tàlá. And God bless the church with a bouncing baby boy. Ọlọ́run wá bùkún ìjọ pẹ̀lú ọmọkùnrin làǹtì làǹtì. It's going to be on Tuesday ìkómọ wáyé. it is going to be on sunday. ní ọjọ́ ìsinmi. by three pm. ní aago mẹ́ta. in the church here. nínú ìjọ ní bíbá yìí. amen so let's put that in mind. ẹ jẹ́ ká fi yẹn sọ́kàn. on sunday. ọjọ́ ìsinmi. by three p.m. ní aago mẹ́ta ìrọ̀lẹ́. because the husband have called me for the apology he is in he travel is, is on the road. ọ̀n lọ àjò. so he said, and today i know the, today will be of date that can be announced. So let's put it in mind. Ó ní ọjọ́ ìní wọ́n lè sọ fún òjò. Ẹ jẹ́ ká fi sọ́kàn. So but he will bring his, his letter his letter on Sunday. Wọ́n á mú ìwé wọn wá ní ọjọ́ Sunday. So by the special grace of God tomorrow. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run ní ọjọ́ Sunday. Yeah, tomorrow. Ní ọ̀la. At sight. Lórí ilẹ̀ wa. This program that just been start prayer program àdúrà ìpàdé àdúrà kan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. let some of us find our way there. ẹ jẹ́ kí ká wọ́nà wá débẹ̀. by ten a.m. ní aago mẹ́wàá òwúrọ̀. by ten nine a.m. nine a.m. ní aago mẹ́sàn-án òwúrọ̀ ìyanu. by ten. ní aago mẹ́wàá. this concerns some of us. eléyìí kan àwa kọ̀ọ̀kan. the commendable service. ìsìn. ìmọrírì. ìmọrírì. of late Pastor Mrs. Odediran will come up tomorrow at First Baptist Church of Ti olóògbé olùṣàgùtàn obìnrin Odediran máa wáyé ní by by ten a.m. ní First Baptist Church ní aago mẹ́wàá. So there is going to be commendable service for the. Uh, Ìsìn ìmọrírì máa wà fún wọn. And the burial will come up at Ìkirè. Ìsìnkú yóò sì wáyé ní Ìkirè on thursday. ní ọjọ́ thursday. so even if you cannot go. tí o bá tiẹ̀ lé lọ. we pray for some of us that will be there. máa gbàdúrà fún àwọn tí wọn bá máa lọ síbẹ̀. The Lord will preserve everyone that will embark on the journey. Ọlọ́run yóò pa gbogbo wọn tí ó bá lọ ìrìn àjò náà mọ́. And console the family. A sì tu ìdílé náà ní inú. Close your eyes and bring out your offering. Ẹ di ojú yín kẹ́ mú ọrẹ yín jáde. Ask what you want from the Lord. Kò béèrè ohun tí o fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ask what you want from the Lord. Béèrè ohun tí o fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Father, this is what I want you to do for me. Ọlọ́run tí mo fẹ́ kó ṣe fún mi ní eléyìí. Evangelist Samuel achieve. This is what I want you to do for me. Olúwa ohun tí mo fẹ́ kí a ṣe fún mi ní eléyìí. Evangelist Amon we pray to that offering and Elder Dejima we close the meeting. Ọlọ́run àjọ fún àṣálẹ̀ ìgbà ọpẹ́ wa fún ọ̀nà agbára tí ẹ ti rìn láàrin wa olúwa ìgbà ẹ̀yìn wa alágbára ń lọ sí ilé wa ẹ máa bá wa lọ ẹ ṣe ọ̀nà ẹnìkọ̀ọ̀kan wa ní rere fún ikọ̀ àti ìríjú yín tí ẹ ti lò olúwa ẹ tún agbára wọn ṣe àmú ọrẹ wa wá sí iwájú yín olúwa ẹ yà á sí mímọ́ àti àwa àti ọrẹ wa ẹ jẹ́ kí a jẹ́ ìtẹ́wọ́gbà ọlọ́run bá a ṣe ń fi ọrẹ ìsílẹ̀ má jẹ́ mú ọrọ̀ yín olúwa ẹ máa bá wa dá ẹ ṣe tí ẹ ti gbọ́ tiwa jésù kristi olúwa wa. Amen. Amen. Ǹjẹ́ kí oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa